náà ló bá tó dá ẹ̀dá ó sì tún ṣe ẹ̀sà nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá ọlọ́wọ́n ọba ó sẹ́sà àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú gbogbo ọmọ ẹ̀dá ènìyàn àwọn tí wọ́n tún jẹ́ olùgbàgbọ́ ó tún ṣe ẹ̀sà tiwọn lọ́tọ̀ bákan náà àwọn tí wọ́n tún jẹ́ ẹni tó gbàgbọ́ tí wọ́n tún wá di ẹni ire ọ̀tọ̀ tún ní ẹ̀sà tiwọn tí ẹni dẹ́dá ṣe òun ló sì ní àjùlọ ọlá lórí ẹ̀dá rẹ̀ tó dá ó dá wa ó sì fi ọ̀nà méjì mọ̀ wá sàlàyé ọ̀nà méjèèjì dáadáa fún wa ó fi ọ̀nà òdodo ó fi hàn wá fi ọ̀nà òdodo lè léyìí káàdì mú ó sì fi ọ̀nà tí ò dá ó fi hàn wá oníkàtà kékeré káàdì náà sí ó ti àwọn kankan lẹ́tọ̀ọ́ oníkàtà ó sì ti àwọn kankan léwọ̀ọ́ kó lé wa jìnnà sí i gbogbo àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ láyé ọlọ́run fún wa lóye ó fún wa nílá káyè ó fún wa nímà ètò tètè àfihàn ọ̀tún yàtọ̀ tí ó sì táwa náà sì máa mọ̀ yìí pé yóò ti tọ́ lódodo wọ́n ń fa rere òdodo fún wa ṣùgbọ́n wà láyé abẹ tí kò ra ẹ̀tọ́ ń gbọ́ òdodo ṣùgbọ́n kò fẹ́ tẹ̀lé òdodo. ọlọ́run á ti àwa ní mùsùlùmí tọmọ tó yíkan nínú ẹ̀sìn rẹ̀ tó tún wá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá láti tún fi máa yẹ ìgbésí ayé rẹ̀ wò tó ní àdìsọ́gàn tó lálàáfíà sí ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ́rù lọ alihamudulilayi ala ni'mati islam wọ́n ní fọlọ́run ọba lórí ìdẹ̀rù rẹ̀ islam tó ṣe fún wa ìjẹ́ ọlọ́run ìgẹ́ rẹ̀ kó máa bá òṣìṣẹ́ ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi àwọn ẹni rẹ̀ ẹni ọlọ́run ọba ìlẹ́gbẹ́ ọlá báwo ni ẹrú ti fẹ́ẹ́ ṣe pẹ̀lú ẹlẹ́dàá rẹ̀ oṣù ẹrú papọ̀ mọ́ ẹlẹ́dàá rẹ̀ tààràtà àwọn tí àwọn ìgbàgbọ́ wa tí tí ọlá rẹ̀ ga jùlọ láàfìdẹ́ tó ṣe é gbé ìgbàgbọ́ rẹ̀ ńlá dáadáa tó sì lálàáfíà sọ́dọ̀ gbogbo ẹni ànábì mà sọ́lá rẹ̀ sọ́lá tó ti àlàyé mà síwájú kó tó kò láyé òru ẹlẹ́ẹ̀kẹrin ìdánilé yìí ti ti ru àrùbíyá ní inú oṣù rọ̀bí ìsáàdì ní fourteen forty one hijrah nabi wa muhammad sallallahu alayhi wa sallam yìí tẹ̀síwájú ní masjidu ìlú kejì ní agbègbè òkè ìdàhọ́ ìlú ìsẹ́yìn a tẹ̀síwájú nínú síra wa tí a ní ìjẹjọ pẹ̀lú àna allah subhanahu wa ta'ala ìdí àmà sí síra aqidatu òun náà ni tíra wa tí a mú ní ìjẹjọ lil'allama al-sheikh al-doktor salih bin fawzan al-fawzan hafizahumullahu ta'ala wa ra'ahu ètò tẹ́ yí pé a ti kà ní ìjẹjọ nínú rẹ̀ abẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìsíwájú a ti ka ìpín alákọ̀ọ́kọ́ nínú ojú ọ̀nà alákọ̀ọ́kọ́ a ka ìpín alákọ̀ọ́kọ́ ń bẹ̀. ta'ala al-faslu thani. في بيان مصادر العقيدة ومنهج السلف في تقديمها ìkẹlẹ kejì níbi títí àlàyé kí ni àwọn orísun ọ̀rọ̀ àkéèdà àwọn orísun ọ̀rọ̀ àkéèdà níbo ni kí ni àwọn ìpìlẹ̀ rẹ̀ àlàyé rẹ̀ la fẹ́ sọ àti ìlànà àwọn sẹlẹ àwọn ẹni rẹ̀ síwájú nípa rẹ̀ pàápàá jùlọ nípa títí ọ̀rọ̀ àkéèdà ìsíwájú sàlàyé fáwọn ènìyàn. al-aqidatu tawqifiyya nígbà tá a sọ pé àbẹ̀rẹ̀ orísun àkìdá tí mo là á máa mú ọ̀rọ̀ àkìdá dákà lórí báwọn lásán lèyàn kan gbé ọ̀rọ̀ àkìdá kan jáde àbẹ̀yàn kan sùn yọba jí yóò lóun tó ti ní àkìdá kan òun ti gbàkìdá kan wá àbẹ̀yàn kan máa lọ ìjọba kan ti rí tó ṣẹlẹ̀ láwùjọ yọba yìí sí àkìdá kan tó ti kó nǹkan lè wò pé nínú àdìsọ́kàtà gbọ́dọ̀ níní rárá o rárá o àlàkéèdà tó tawqifiyya àlàkéèdà àdìsọ́kàn tawqifiyya ni ìdá gbọ́dọ̀ ní àyàfi pẹ̀lú kárí ẹ̀rí tó ńlá dáadáa ti tọ́ka lórí ẹ̀ wàlà tẹ́sibútú illa bi dalili ẹnì kí ewu kì hàn kọ́kẹ́ sọ fún orí kankan tàbí òun fẹ́ sàlàyé àkéèdà kan fún wa àwọn abéèrè pé kílẹ̀ rí lọ́ba ní mo ní kẹ́ láti sọ kábàá ẹ̀ tó ń béèrè rí àbí nǹkan wá ń ṣe yín ni èmi odidi àgbàlagbà báyìí mo bá yín sọ èmi àfọ báyìí mo bá yín sọ ní tí wọ́n sọ yẹn yẹ kẹ́ mọ̀ kó ti dòfin ni kẹ́là ànígbàrú rẹ o ànígbàrá ká iná màǹkánà ẹni yóò torí ọjẹ́ ànígbà níbo mi ọ̀rọ̀ nù níbi àfihàn tí ì bá ti ṣe ti sẹ́ríyà tọ́jú àlàáfíà tó sàhíhà tí ì bá ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ nǹkan yẹn fún ọgbà mi kan kiri sẹ́wọ́n pé sòfin ìyàwó sí ìtọ́ka wọn pẹ̀lú yẹn iṣẹ́ kò kaba sọ yìí pé bóun ṣe jí lónìí ọlọ́run lọ́ bóun sọ̀rọ̀ báyìí báyìí ló ti ní bóun ọ̀sọ̀ fún yín ó ní ọ́ bàbá ti gbá kó sí bàbá ṣe fẹ́mi lẹ kọ́kọ́ sọ fún ọkọ́kọ́ sórí fẹ́mi lẹ kọ́kọ́ sọ fún bàbá subhanallah dáńpẹ́ lọ́dọ̀ ahlu sunnah yóò ṣe kíni o yóò fi lè ṣe kílẹ̀ rí. àmì ìtọ́ bá yàtọ̀ nínú tó ṣe pé kò ní ọ̀kúnkún dùn kò sí pàtàkì kọ bàbá rọrọ àkídà ẹ lè rí wọn láyé kó béèrè ẹ̀rí o kò ní béèrè ẹ̀rí wọn sọ pé ah, bí bàbá ti rí òun náà ni nígbà tí sẹ́kù ti sọ bẹ́ẹ̀ kó ti rí bẹ́ẹ̀ náà kí ni tí sẹ́kù gbára lé kó tó di wọn sọ bẹ́ẹ̀ ah èyí tó béèrè ìlú ẹ̀ mọ́ ọmọ kan bàbá ń fèrè jìnnà ni wọ́n ti tánra wọn sínú ọlọ́run ń jẹ́ tánra sínú ọlọ́run subhanallah. tó ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kan tó ṣe pé akadúró tá a gbọdọ̀ ní àyàfi pẹ̀lú ẹ̀rí tọ̀kì ìfìyà ni pé tọ́kára dó tá a ní tì ní láti sọ́gàn kò ní tì nílẹ̀ nílẹ̀ àbíjẹ̀lì àyàfi pẹ̀lú ẹ̀rí. ẹ̀rí yìí wá sínú agbárí o nínú ṣáàrẹ̀ ẹ̀yìn ẹ̀rí ọ̀wà látọ̀dọ̀ ọba ṣòfin ọba tí ń ṣòfin ẹ̀rí ọ̀wà látọ̀dọ̀ rẹ̀ wala man hafi fiha lè rọ àyè wọlé jihad ọ̀rọ̀ akéda kò sí àǹfààní fún ìròrí àti ìgbìyànjú kankan nínú rẹ̀ ibi ẹ̀dá kun ǹjẹ́ èèyàn lè rori kó gbé àkéda kalẹ̀ kò sí ọ̀rọ̀ rori bí ọ̀rọ̀ àkéda ọ̀rọ̀ tó ní ti pẹ̀lú ẹ̀rí látọ̀dọ̀ ọba dẹ́dà ni tí ànábì wa Muhammad sallam tí ó sàlàyé fún wa. omi sáma fàyínà masadiro ha maksuratun ala ma jaa fil kitabi wa àwọn orísun rẹ̀ tó bá ti rí báyìí nígbà tá a sọ pé a gbọ́dọ̀ sí àyàfi pẹ̀lú ẹ̀rí àwọn orísun rẹ̀ ọ̀kàrà dúró lórí tọ́wá nínú al-kitab àti sunnah ìtọ́wá ní al-Qur'an al-Karim ní ọ̀rọ̀ àkéèdà ìtọ́wá ní as-sunnah an-nabawiyyah al-mutahharah as-sahihah sunnah Nabi sallam tọ́jọ́ sunnah tó mọ́ tó ní àlàáfíà ìtọ́ba wá bẹ́ẹ̀ so a ṣe kí ni o a ṣe mú sí sí li'annahu la ahada a'lama a'lamu billahi torí pé kò sí ẹnì kankan tó ní ìmọ̀ jù nípa ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá wa ma yajibu lahu wa ma yunazzahu anhu min Allah kò sẹ́ni tó nímọ̀ jù nípa ọlọ́run tó ọlọ́run nípa ntọ́lọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá tó padà dẹ́ àti ń tà fọlọ́wọ́n ọba má kúrò níbẹ̀ ọlọ́run fúnra ara rẹ̀ lọ́kọ́kọ́ mọ̀ nípele àkọ́kọ́ nítorí pé ẹni ọ̀rọ̀ kan lẹ́lẹ́rìí àkọ́kọ́ èyí tọ́rọ̀ bá kàn báyìí iná lẹ́lẹ́rìí àkọ́kọ́ ọlọ́run ọba lọ́ba tó dá wa ó ṣe dá wọn fún wa láàkẹ́ òkun wa lóye ṣùgbọ́n láàkà ìwò lè kankan nínú títóbi ọlọ́run ọba tí wọ́n lára rẹ̀ ọlọ́run ni ọwọ́ a máa sọ fún wa pé bẹ́ẹ̀ bá fẹ́ ní àdìsọ́kàn sí bẹ́ẹ̀ ṣe nídìí tẹ́ bá fẹ́ ròyìn mi bẹ́ẹ̀ ṣe ròyìn mi nì tẹ́ pè mí lórúkọ orúkọ tẹ́ ìpè mí nì ọlọ́run ní ni o ní ó sọ̀lá ọ̀rọ̀ àgbéda yẹn kò sẹ́ni ọmọ ọlọ́run ìtọ́tọ́tọ́ padàdà fọlọ́run àti sáà fọ ọlọ́run ọba bẹ́ẹ̀ tó tu sallallahu alaihi wa alihi wasallam àkọ́kọ́ ni kí Ọlọ́run lọmọ rẹ̀ ju gbogbo everybody lọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí òjíṣẹ́ rẹ̀ lẹ́yìn Ọlọ́run olótùmọ̀ Ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlájú torí kò lọ Ọlọ́run rán sẹmọ pé ní ìsìn àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa nítòsí bíbá yìí ẹwò kí a fẹ́ béèrè chairman lọ́wọ́ èèyàn kan bóun chairman ṣe rí àwárí chairman gangan fúnra ara wọn níkàlẹ̀ sani ọ̀sán ìmọ̀ pé lọ́wọ́ chairman láti ṣe kí ni o láti béèrè báwo ni wọ́n ṣe rí àwọn ni wọ́n lè ṣàlàyé ara wọn fún wa lẹ́yìn chairman báyìí ẹni tó túkù tó lè ṣàlàyé ẹ̀mí rẹ̀ ni amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lẹ́sìn kí ni o lẹ́ẹ̀ máa rí wọn papọ̀ o lè lè sọ pé ah nígbà tẹ bá fẹ́ rí chairman tẹ́ni tó rọrùn ni pé tẹ bá fẹ́ rí wọn ibi ìbànilẹ̀ ti lè bá wọn. wọ́n jẹ́ mọ́ rẹ́kọ̀gnáìsì kéèyàn òmùra báyìí lápẹ̀rẹ̀ wọ́n máa rẹ́kọ̀gínẹ́sì kéèyàn sọ gbólóyè láti fi kí wọn lápẹ̀rẹ̀ yóò ti sọ pàtẹ́ lérí wọn bẹ́ẹ̀ ṣe rí wọn bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi gbọ́dọ̀ tẹ́ fẹ́ sọ yóò ti ṣàlàyé fún yín. idan falilahi limasalu ala lọ́nà ní àpẹẹrẹ tọ́ka jùlọ sí kò sẹ́nìkan tó mọ ọlọ́run ní tọ́pa dídán tó yẹ ká ṣe fún ọlọ́run ní dáàbò ọlọ́run ọba mọ́kò bẹ̀ tó tó ọlọ́run ọba fúnra rẹ̀ ọlọ́run rẹ̀ jù lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó wá tó mọ ọlọ́run tó ìṣẹ̀ rẹ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ sọ́sọ́nà. wọlé hàdà káàdà mọ́ni hajj sára fi fàlẹ̀ lẹ́tọ̀ wà lọ́wọ́ mi àlẹ́yìn wọ́n máa ń tẹ̀lé àwọn bí tẹ̀lé kẹlẹ̀ àkéjà sí màsúrán alẹ́nìkìtà ìwọ̀sọ̀nà. èyí ló jẹ́ pé ìlànà àwọn tó ń jẹ́ àwọn ẹni rè síwájú wa àwọn sàhábà táwọn tó tẹ̀lé wọn nípa gbígba ọ̀rọ̀ àkéjà ọjọ́ ìsọ̀kára dúró lórí kí tọ́lọ̀ ń ibi sálẹ̀bí sọ́lá lọ́rùn àlejò àlà àlejò sọ́lá sọ. ẹ̀rí tí wọ́n nìyẹn ibi tí wọ́n ti mú ọ̀rọ̀ àkídà nìyẹn al-kitab wa sunnah torí pé ọlọ́run wa ti ọlá rẹ̀ gẹ́gẹ́ lọ ó ti sàánú olùgbàgbọ́ òdodo tẹ́lẹ̀ ọlọ́run laqad manna laqad manna Allahu ala al-mu'minin idh ba'atha fihim ọlọ́run ọba ti ṣàánú àwọn olùgbàgbọ́ ìka fún wa ìka àbí ọlọ́wọ́n bá fún wa. bákan náà wal hikma ó sì ń tó ń kọ́ wọn ní al hikma àjẹpẹ́ al kitab wa sunna ṣe kí ni o ó ti parí síbẹ̀ yìí. mọ́ni hajj ọmọ sálàfù wa ni tí wọ́n bá fẹ́ gbà ọ̀rọ̀ àkéyìdá wọ́n gbára lé al kitab sunna. famadalla alayhi al kitab wa sunna ǹjẹ́ al ìtọ́badálé lórí nínú ìwọ ọlọ́run nínú ẹ̀tọ́ ọlọ́run àwọn sọ́lọ́fù àwọn oṣù kìíní òkun nígbàgbọ́ sí wà á jákọ̀dú òwò sì ní àdìsọ́kàn rẹ̀ wà á mi lù bí òun sì fi tiẹ̀ sí wà máa lámìyàjú là àlẹ́ ìhè kìtàbùn àwọn kìtàbùn lọ́ọ̀ni wà láà súnà tòrọ̀sùnì ìsọ̀lá àdìsọ́nà gbogbo títírà ọlọ́run súnà ní tuntun tí ọ̀pá ti dálé lórí nàfọ́hù àìníláàdì tààlà àwọn alikitab títí alukur'an kò sí tọjọ mọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àwọn ní sunna àtúrí tọjọ mọ bẹ́ẹ̀ nàfọwọ anillahi ta'ala wọn kọ kẹyẹ kó fọlọ wọrọ fàbú wọn ti pè kẹyẹ sílẹ̀ wọn ní gbàrà náà bí tó kọ ma wọlé hàdà lam yahsul bainahum ikhtilafun fil i'tiqad tó fi jẹ pé àwọn sẹlẹfù wa ridwanullahi ta'ala alayhim kò sí yàtọ̀ lọ́dọ̀ wọn kọrọ àkéjà kò sí nítorí pé wọ́n ti ní orísun tó tó rẹwà orísun méjì tó mọ́ gágágágá òun ni wọ́n ti mọ́ra àkéda kí ọlọ́run sọ kí o ti fẹ́rẹ̀ sallallahu alaihi wasallam sọ torí ẹ̀ kò sí àpá láàrin kí ló fẹ́ mú yàpá wá lẹ́yìn ìgbà tó ti dúró ti ọ̀rọ̀ ọlọ́run kí ló mú yàpá wá lẹ́yìn ìgbà tó ti dúró ti ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa ala alihi wasallam. bal kanat aqidatuhum wahidatan àkéda àwọn ẹ̀rí ọkàn wọ̀kánà ti jẹ́ máa ẹ́dùnrún wàhídà àgbáríjọ wọn jọ náà lọ́hùn jẹ́ máa kan soso náà ni àgbáríjọ kan soso ni kò sí pé yẹlẹyẹlẹ ìpè jama yìí jama bí jama sí kò sí rárá ẹyọ kan soso náà ni wọn ẹyọ kan soso ni wọn tó láàfin ní ilé òfin ní jẹ́ nǹkan tí ọmọ dẹ́rù wá tàbí táwọn ṣèméjì ńgbà tá a bá gbọ́ sẹ́nìkan bá sọ pé àwọn àtọ́rù jama kan àwọn mọ̀hájúrúnà jama kan ni wọ́n jama kaba o wọ́n ti wà lọ́tọ̀ọ̀tọ̀ ta làmírù àwọn mọ̀hájúrún tàwa làmírù àwọn àǹsọ̀ kẹjá gbọ́ báyìí nígbà tẹ̀lé jama kan ni wọ́n subhanallah gbogbo wọn pátá àti àti alimuhajirun àti àǹsọ̀ àtàwọn míì tó tún wọlé láwọn ìlú míì gbogbo wọn jama àtún wàhídà jama kan ṣoṣo ni wọn torí kọ́ lọ́wọ́ báyìí lè kí alábòsí ọlọ́run wa ẹnna hàdìhì ummatukum ummatan wàhídà. àlìkùnmá yín àlìkùnmá kan tuntun náà ni nínú suratul baqara wa ana rabbukum fa'budun ìmílẹ̀ lẹ́dà yín ẹ̀ máa sì mí nínú suratul mu'minun wa ana rabbukum fattaqun ìmílẹ̀ lẹ́dà yín ẹ̀ máa fáyà ni wọ́n tàkọ̀ tọ́rì wọ amrahum baynahum zubra nǹkan wọn bá pín ọ̀rọ̀ wọn yẹlẹyẹlẹ wọn pín ọ̀rọ̀ yẹlẹyẹlẹ alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ suratul rum tí wọ́n gbé ọ̀rọ̀ wọn yẹ́lẹ́yẹ́lẹ́ kó lọ ẹgbẹ́ ìmàlàlẹ́ yìí falẹ̀ ṣọ̀rọ̀ ó ń kálukú yọ tẹ̀tẹ̀ pẹ̀lú ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀. kí gbogbo akájọ jẹ́ ọ̀kan náà ni. títẹ́ tà ń dé bá yàtọ̀ ọ̀tọ̀ níṣẹ́ ọ̀nà àbí tó ń kálukú wá dúró sí láti àwọn iṣẹ́ olóore ẹ̀sìn kò ní sí apá kankan bóyá ń gbà táwọn ilé wa wọ́n wà ní wọ́n wà wọ́n dúró bíi organization kan tẹ́gbẹ́ táwọn fẹ́ ṣe ní táwọn fẹ́ máa mójútó òun ni àwọn opó àti àwọn ọmọ òrukàn àwọn ilé ìwé àwọn ni pé a mójútó ọ̀rọ̀ mọ́sálásí kíkọ́ àti pé báwo ni àwọn mọ́sálásí náà ti bẹ́ẹ̀lẹ̀ náà báwo ni iṣẹ́ rẹ̀ ó sì máa lọ táwọn ẹni pé tẹ̀sí lọ nínú rẹ̀ àríkà alhamdulillah iṣẹ́ dáadáa ni tíyẹn bá ti bẹ́ẹ̀. àwọn eléyìí wọn láwọn fẹ́ rí sí ọ̀rọ̀ àwọn tíra ẹ̀ táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìsìlámù ó ti kiri oṣù wọn máa kó àwọn sílábọ́sì tiwọn ẹ̀rí pé dáadáa náà. àwọn eléyìí ní kankan làwọn fẹ́ fókọ̀sì á rí pé kí ni o oore náà lélẹ̀ yìí ọ̀rọ̀ bá mùsùlùmí ó ti máa ṣe hajj làwọn fẹ́ fọ́kọ̀ ẹ̀rí pé dáadáa ni lópin ìgbà tí àkídà ìbá ti kí ni o tọ́ bá ti jẹ ọ̀kan ṣoṣo. ìmọ̀jọ́ tàbí ó mà tó ti gbé wọ́n ti yẹ bàrá báyìí wọ́n sì yẹ bẹ̀rẹ̀ ẹsẹ̀ kó níbi àkídà kan ṣoṣo táwọn sálàfù yẹn wà lórí ẹ̀ ìgbà tí fìtínà ti dé bá wà ní. pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ àwọn kọ̀ wá rèé lọ́wọ́ àti tọ́ wọlé. a lè pe kìtìnà ńlá ni àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́ yẹn kìtìnà ńlá ni. tó nígbà tí wọ́n wọlé báyìí owó kìtìnà tó tẹ̀lé sí àlùkò mọ́. tẹ́lẹ̀ rí àwọn sálàfù wa lórí ẹyọ kan náà wọ́n wà wọ́n tí wọ́n bá ní ìbùsọ̀lá lórí ẹ̀ sánà bìbí kan wọn náà lórí àwọn wa. ọ̀wá sí àpá lọ́dọ̀ tiwọn àkéde àwọn jẹ́yọ kan jàmọ́ àwọn náà ṣe kí ni o ọjọ́ ẹ̀yọ jọ náà lọ tí wàá lórí táwọn òdu apalapọ̀ báyìí torí pàtì dáwọ̀ ètò ìbọn kan náà torí tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àyè tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ àkídà báyìí wọ́n ní ẹgbẹ́ ọ̀rọ̀ àkídà jù sílẹ̀ fún ẹnìyànlẹ̀ àkídà tẹ̀ fún fáwọn ẹ̀kọ́ wọ́n ní ẹgbẹ́ àkídà àlẹ́ àkídà wọn yá yàn ní o àkídà ni yóò sọ pé yàwá ní ìsìtẹ́ ibi kan wọnú ẹ o tẹ̀bí kan wọnú ẹ yọ yà wá o kí ló dé tí ó sì yà wá kí ó dá gbọ́tùmọ̀ tó yàtọ̀ sí táwọn sẹ́lẹ̀ kò gbọ́ yìí lábẹ́ àkídà wọn ọ̀yẹ́ kọ́ yà wá lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀yẹ́ kọ́ sọ wá dẹni tá à ń sùn papọ̀ ni torí pé bílẹ̀ ẹ̀sìn wa nìyẹn à ń láti gbọ̀ yẹn làwọn olùmọ̀tò sọ pé láwá yàtà kẹlìmàtì ìlà bí kẹlìmàtì tawhid àwòláwòtà láta òhìdà kẹlìmàtì ìlà bí kẹlìmàtì tawhid. kò lè sí gbólóhùn ìṣọ̀kan ẹnu mùsùlùmí ò lè ṣọ̀kan àyàfi pẹ̀lú gbólóhùn ìṣọ̀kan gbólóhùn tawhid kẹlìmàtì tawhid gbólóhùn la ilaha illallah nǹkan ti ṣẹlẹ̀ àwọn tí ọba ti fi àdáwọ̀ bẹ́ẹ̀ o àdáwọ̀ bẹ́ẹ̀ tó torí ẹ̀ àwọn ọmọ ẹjọ́ náà lọ́hùn àkéèdà kan náà ní jàmá àwọn náà kọ́ ẹyọ kan ṣoṣo ni. لأن الله تكفل لمن تمسك بكتاب بكتابه وسنة رسوله صلى الله عليه وسلم باجتماع الكلمة torí pé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó ti fi àdéhùn ó ti ṣe fọwọ́sọ̀yà fún gbogbo ẹni yòówù kó wọn ṣe àmójútó gbogbo ẹni yòówù tó bá jẹ́ kó bá di tírà ọlọ́run àti súnà ní sọ́lá mọ̀ pé gbólóhùn wọn sọ̀kan ni ìṣìmọ́ olùkẹ́lìmọ̀ ọ̀sẹ̀rẹ̀ sí wọn ọ̀rọ̀ wọn máa sọ̀kan ni ọ̀rọ̀ wọn máa sọ̀kan tí ò ní sí ẹnu bẹ́ẹ̀ ẹ máa wò káàkiri gbogbo ìfẹ́ bá kiri ẹ tó bá pè ní ahlus gidi wọ́n bá wà ní chẹ́tẹ̀lì bùrùdáàdì ìlú ilé yàtọ̀ sílé sílé yàtọ̀ sílé sílé yàtọ̀ sílé sílé ebe sílé tí ẹ bá lọ ń béèrè fọ̀rọ̀ àkídà lọ́wọ́ wọn nǹkan kan náà wọ́n jọ máa dá yín lò lè máa fèdè ọmọ yàtọ̀ sùpẹ́rì pé nìkan náà wọ́n lọ. tí ẹ bá wo sílá tó ń pè ní mójúmọ́lẹ̀ àti kọ́lé àìmọ̀ ti sẹ́lẹ̀ gbogbo àwọn àfa yìí wọ́n béèrè lọ wọn nílùú oríṣiríṣi tí wà káàkiri nípa mọ́júmọ́lù ẹ̀ńtẹ́kọ́dé àyèmọ́lù sọ́lẹ̀. àkójọpọ̀ àdìsọ́kà àwọn aṣáájú ẹni rè síwájú. kò sí nǹkan tí ó yà ní kò sí nǹkan tó lè ya ọ̀rọ̀ yẹn. ibi yòówù tẹ́rí tẹ́ wà lọ́bọ̀ tí nǹkan tó jìnnà tó tí ò tiẹ̀ sáyé fóun tí ò sí kankan. sọlá tẹ bá gbé olùmọ̀kan ní àyè kábàáyì yọmọ sọ àkéde àwọn sẹ́lẹ̀ kù yìí. nǹkan kan náà làkéde àwọn kọ̀ yàtọ̀ nígbà ọjọ́ ibi ọlọ́wọ́n bá ti ó ti ṣe àdéhùn fún gbogbo ẹni yòówù tọ́ba dìrọ̀ ọmọ dìrọ̀ láti súnà rẹ̀ pé gbólóhùn wọn sọ̀kan. bákan náà wọ́n sọ wá bù fìlẹ̀ mọ̀tàkọ́dí wọ́n ti há dòlì mọ́ni hajj. àdìsọ́kàn wọn yóò jẹ́ tó ti pé yóò bá mu bákan náà ìlànà wọn yóò sọ̀kan ìlànà wọn sọ̀kan. àdé gbé àwa náà káwé síra wa ṣùgbọ́n náà ní gbogbo àwọn yẹlẹyẹlẹ tá a pín sí yìí sáàdì sọ́kàn wa sí bákan náà ni ṣé sọ̀rọ̀ àkéjà ìlọ́yà wa báyìí tó jẹ́ kó kálukú wa bí ti tiẹ̀ káàkiri ní ìfi ẹwà àkéjà ṣe à àwọn ọ̀rọ̀ fílọ̀ ẹwà àkéjà wọn ẹwò sí àkéjà ahlu sunna báwo ló ṣe rí sí àkéjà tó tọ́tọ́ yẹ ẹwà àkéjà tó fi yà sí àkéjà tó ahlu sunna bákan náà ló ṣe rí ẹwò dáadáa síbẹ̀ náà ni kìí síbẹ̀ mọ́jà tara wa àkéde àwọn aṣááyìrọ̀ àwọn màtúrídìyà síbà kan náà ló ṣe rí àwọn mu'tazila síbà kan náà òun náà ni àkéde àwọn tó ṣe rí sí àkéde àlùsùnà òlùjẹ̀mà rárá àwọn ìbàdíyà síbà kan náà ni àkéde àwọn tẹ̀lé sí ti àlùsùnà àwọn nùsẹ̀ríyà síbà kan náà ni àkéde àwọn síbẹ̀ ló tẹ̀lé sí ti àlùsùnà òlùjẹ̀mà àmọ̀ sọ́kílà bákan náà kí ìpín yẹlẹyẹlẹ ọmọ àtẹlẹ ọ̀pọ̀lọpọ̀ wọn fi agbárí gbé ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti tì láàká ìsáájú ọ̀rọ̀ ẹ̀ wọ́n ti gbàgbé pé láàká yìí ó níbi tó lè ronú mà ó sì níbi tó lè ronú mà tọ́ba ti dé àlà ibi tó lè ronú mà báyìí ọ̀nà ó mà. ọ̀rọ̀ àdìsọ́kàn káàgbá ibi tó ti wá láti gbádùn. láwọn kọ̀ọ̀kan náà tí wọ́n bẹ láwùjọ wa lónìí nìyí tẹ́ bá wo àkídà jama tabiligi ẹ̀ tún wò pé á ah, bóò lélẹ̀ tó ṣe rí tẹ́ bá ti Ikhwanul Muslimun ẹ̀ tún mọ̀ pé ṣe rí gbogbo gbogbo gbogbo gbogbo asáfẹ́ jẹ́ ti gbogbo èèyàn làkídà ọ̀pọ̀lọpọ̀ báyìí subhanallah ẹ jẹ́ àdó lórí ìlànà àwọn sálàfù yẹn ní àkídà tẹ̀lé wa ìbádà tẹ̀lé wa sulukan wa akhlaqan ká dún ní mọ́ ìlànà wọn ní àtìtọ́kà wọn tí wọ́n ní tí wọ́n gbà lọ́dọ̀ òjijì ọlọ́run sọ́lọ̀ ní ìjọsìn wọn bí wọ́n ṣe ń ṣèjọsìn bákan náà ní ìwà wọn àti ìbálòpọ̀ wọn sáwọn èèyàn ẹ̀jẹ̀ amúlànà wọn ẹ̀jẹ̀ amú kìí ṣe pé àwọn kan máa mú ìròrí ọ̀rọ̀ tiwa nínú tálágbà ẹ̀yìn tó ta ta sílẹ̀ ìtọ́ba mu wa kẹ́là kẹ́là. ìpìlẹ̀ sí wa lọ́rọ̀ àkéèdà ìpìlẹ̀ sí wa lọ́rọ̀ àkéèdà ẹ jẹ́ ká lọ sí mú dáadáa mọ́jà fi ṣeré sábà sí ní àkéèdà tó lálàáfíà tá à ń kéke sínú rẹ̀ á mú lọ́dọ̀ sẹ́lẹ̀kù wa ni o torí kò sẹ́ni tí ò lákéèdà o àkéèdà oníkálukú ló ṣe kí ni lọ́yà tọ̀ọ̀tọ̀. àkéèdà oníkálukú lọ́yà tọ̀ àwọn jàbúríyà àwọn kọ̀dàríyà sẹ́ńpá ọ yàtọ̀ ní bí àkídà ahlu sunna wal jamaa. àwọn kọ̀wárì wọ́n lákìdá tiwọn náà tó gbóná gidi ọ yàtọ̀ gédégédé sí àkídà tó ahlu sunna wal jamaa yọlọ́fà ibi tó ń kálukú ti lọ wá àkídà rẹ̀ ọ̀pákásọ ọ̀yẹ̀bá ọ̀yàgò kúò ní ìlànà àwọn sálàfù wà lè wà lọ́wọ́ ìtara rí ìgbà yìí jẹ́ ká mú àkéde àwa lọ́dọ̀ wọn àwọn tó ń jẹ́ sálàfù yẹn qala ta'ala ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ gàdú lọ sọ pé wa'tasimu bi hablillahi jami'a wala tafarraqu ọlọ́run ní ẹjọ́ ogun wọn ọlọ́wọ́n bá mú lápapọ̀ gbogbo yín ẹjọ́ rọ̀ mọ́ ogun ọlọ́run lápapọ̀ wala tafarraqu ẹ má fi yà ẹ má fi yà ẹ má fi yẹlẹyẹlẹ bìrì ẹ gbọ́dọ̀ pé yẹlẹyẹlẹ bìrì rẹ̀ tó láti wá fẹ́ sọ tàfárúkù ti tẹ̀ láàrin àlùmùsùlùmù nàìjíríà o àwọn mùsùlùmí gbé gan láwùjọ tá a wà lónìí ìfẹ́ ló pín ọ̀pọ̀lọpọ̀ àìtẹ̀lé ìlànà bó ti tó àti bó ti yẹ gbogbo bá ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ jẹ́pẹ̀ táwọn bàbá yìí ti ọ̀dà ni jẹ́pẹ̀ táwọn fáwa ń ti ọ̀dà ẹ́ eléyìí mi kà fún gbogbo bá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó wá jókòó yóò sọ pé ẹ wò ó tẹ̀rí ó ti tó gbà wo sí àwọn tẹ̀ pé sálàfù yẹn ó ti tó gbà wo tán ti lò gbà wọ́n ti fi fi tẹ̀ sẹ́ńtúrì lálò rẹ̀ títí títí níwọ̀n ẹ̀wà tá a wà yìí ẹ̀ ọ̀la láti máa lò torí báyé bá ń yí ká máa báyé yí nígbà bá ń yí báyìí ẹ̀jẹ̀ àmọ́ bá gbà yìí àbí wọn lẹ́nìkan wọn ní ayé nǹkan dúró lórúkọ yẹn ayé nǹkan dúró báwọn sẹ́gbà tó fẹ́ dẹrẹ́sì ọ̀yà agbẹnu báyìí wọ́n dàgbẹ́ ẹ̀sẹ̀ ọlẹ́nu lẹ́ẹ̀kan náà. nígbà táyé kí n kánjú báyìí tí mẹ́ta ló ń kó papọ̀ lẹ́ẹ̀kan náà nígbà táyé ń kánjú. sẹ́gbà wá di pé ibi táyé ń kánjú sí ọ̀rọ̀ sọ̀ láti lù. tí màá bá ti sọ̀ láti ṣe sí mẹ́ta mẹ́rin báyìí lù. àájì máa àbá ẹ wo ayé ń kánjú o ọ̀yà kí sọ̀ láti yẹn náà máa ọmọ kánjú jẹ̀jẹ̀ àwọn ọba yìí sí ibi ìgbà bá lẹ ọ àwọn ọba gbà lọ. subhanallah ẹ ibi ayé yìí sí ẹ yìí sí inú ètò ayé yìí tí ọ̀tá kò tẹ̀sí. wọ́n ní ọmọ àgbọ̀nà bíbá yìí lọ ọmọ àgbọ̀nà bíbọ̀ ọ̀nù mọ́tò má dà wò pé ọ̀nà ibi tí wọ́n ní wọ́n máa gbà lọ ni wọ́n fẹ́ gbàbọ̀. sàǹgbé kó ṣe yín nù ọba yìí bẹ́ẹ̀. àmọ́ nú ọ̀rọ̀ ẹ̀sìn ó kú ò ní pé bí ayé bá ti yí lọ́ọ̀bà yìí ibi ẹ̀sìn bá ń lọ lọ́ọ̀lọ́ ṣíṣá àbẹ̀yìntà tó bá jẹ́ pé ọ̀fẹ́ sọ ìlànà àwọn ẹni rí ọ̀rọ̀ náà bá yọ àbí kọ́ lọ bí ti ń lọ. látijọ́ tá a ti sẹ́rí tá a lọ́rí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́ọ́ bá ayé èwo ni ọ̀wá bá àsìkò múnú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìrètí ọlọ́ba yìí èwo ni ọba mú bẹ̀nà èsì èdè ọba mú kò sí èdè ọba mú rárá torí ẹ̀ ló jẹ́ pé àmọ́tá àbáwọn pé dáyé ti ń lọ yìí ẹjẹ́ modernize ẹ̀ kò sí tọ́jọ́ o tó ọba modernize ẹ̀ ó mú nùkúmù mọ́ ọ̀pọ̀lọpọ̀ modernize àwọn nǹkan lóríṣiríṣi ẹ̀wọ̀n tí wọ́n ti gbé wọnú ẹ̀sìn báyìí ọlọ́ni wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ẹ ti okùn ọlọ́run ọba mú lápapọ̀ ẹ má gbé yẹlẹyẹlẹ ẹ má yapa nìyẹn suratu ali imran aya one oh three ọlọ́run ọba tí ọlá rẹ̀ kájú lọ sọ pé fa imma ya'tiyannakum minni huda dájúdájú ìmọ̀nà ń bọ̀ wá bá yín látọ̀dọ̀ mi tètè kó tètè o dájúdájú ìmọ̀nà ń ṣe kí ni o ń bọ̀ wá bá yín látọ̀dọ̀ mi faman tabi'a hudaya ẹni yóò tọ́ bá tẹ̀lé ìmọ̀nà mi tààràtà lu ọdún bẹ́ẹ̀ fala yadhillu wala yashqa irú ẹni bẹ́ẹ̀ ò ní nù sórí ibú. ẹ̀rí báyìí ẹni tí ọba tẹ̀lé ìlànà mi ìmọ̀nà mi fàlàyà pẹ̀lú kò ní nù wàlá yàṣùkọ́ kò sì ní sórí ibú. ẹni tí ọba tẹ̀lé ìlànà tọ́lọ́ ọba ń kọ́ ìyàwó èlò yóò nù wọ̀yẹ́ ṣùkọ́ yóò sórí ibú. kò sọ́nà tá a fẹ́ gbà o sáàbí ti tẹ̀lé lánàá ọlọ́ ìṣòro bẹ̀. ẹni ẹ̀ wá máa wò lọ́pọ̀lọpọ̀ lónìí lọ́pọ̀lọpọ̀ lónìí àwọn èèyàn máa tí wọ́n ṣe wọ́n mẹni tí wọ́n tẹ̀lé àwọn èèyàn mẹni tí wọ́n ṣe o wọ́n sì máa tẹni tí wọ́n tẹ̀lé wọ́n sì máa dàpọ̀ àwọn tí wọ́n tẹ̀lé nínú gbogbo àwọn oríṣiríṣi àwọn ẹgbẹ́ tẹ̀wọ́ káàkiri ní àwùjọ yìí. nípa ti bẹ́ẹ̀ tí wọ́n bá sọ fún yẹn pé kíní yọ̀ ọ̀dà péyàn pátì ni péyàn pátì ni kò sí èméjì kò sí èméjì bẹ́ẹ̀ ní ìsìn fàtọ́ ìlú àmàlì tí jàmáà tẹ̀bílì gílù lápẹ̀rẹ̀ ní ìsìn wọ́n ní agbélé àwọn àhàdìsù tó àyíká ẹ̀ tí ò dínú tíra kìíní kan tí ò dínú tíra kìíní kan ilé àbúrò máa bá ẹnìkan wépè náà Bukhari bẹ́lẹ̀ kó sí mi lọ́ka Bukhari mú Bukhari ọmọ àká nílẹ̀ kọ́ ẹ lọ yí gbogbo àwọn èdè ọ̀dà ń kó ń bẹ́ẹ̀ kí nǹkan ó dáadáa kọjá lórí ìlànà rere wọ́n bá ti jẹ́ lórí ìlànà ah, gbogbo ọjọ́ ìjámúkọ́ àlèmúkọ́ gbogbo dáwà náà sábẹ́ mú kó nǹkan ti dẹnu o ajẹ́pẹ́ àti lórí ìlànà kàdáláwì má nìyẹn o ṣàlọ́ lọ́sọ̀ lànà bí yìí ẹnìkan sọ pé ó ní à ìsáàbì àwọn olè yípo àfijọ́ ọba tó yípo látòkè lọ́hùn òkè lọ́hùn báwo ó ní à ṣe é mọ̀ pé India Pakistan ni tí wọ́n bẹ́ẹ̀ ti yípo lọ́hùn yóò ṣe máa wà lọ́gbẹ́rẹ́ ni àwọn ò sì máa dì káàkiri ṣùgbọ́n ẹ̀ أنت هل أنت من أهل السنة والجماعة؟ سواء بأنه أهل السنة والجماعة لو تتعصب فوري فوري نيكا فون تاني كان بيك عليه نعم ǹjẹ́ bàbá nínú ọ̀nà ni lọ́nà tó tọ́tọ̀ pẹ̀lú ẹ̀rí àwọn tó lálàáfíà tí bá ti ṣe bọ́ bẹ́ẹ̀ náà ni ẹ máa wo yàtọ̀ síyẹn náà bẹ́ẹ̀ bá wọnú inú ẹ̀fọ́nù mùsùlùmùn ẹ̀ tó rí bẹ́ẹ̀ náà wọ́n lè gbé ọ̀rọ̀ tẹ́ sọ yà á sọ fáwọn àgbàlagbà àwọn tí wọ́n ti dépò kẹ̀tíbà á sọ fún wọn ní tí wọ́n bá rí sọ̀rọ̀ ni wọ́n sọ fún wọn pé báyìí ní ká ṣe báyìí ní ká ṣe báwo. ìlànà náà wà nìyẹn ọ̀sẹ̀ wa tó wọ́n ti sọ ní tọ̀ríkọ̀ tóun ti sọ pé tọ̀ríkọ̀ tìjàníyà lòun wà tóun òun sí tọ̀ríkọ̀ muhammadiya tọ̀ríkọ̀ ṣáàdìríyà tóun tọ̀ríkọ̀ hamawiya lòun ibrahimiya lòun kọ́ọ̀dìríyà lòun sanusiya lòun rufaiya lòun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn kan wọ̀nyí èèyàn jẹ́ amọ̀ntàǹtì hmm? jẹ́ amọ̀ntàǹtì ẹ̀jẹ̀ adó lórí àfihàn tọ́lá làbíyà torí tí ó kó wa kó lálùkè yá mọ́ nìyẹn tọ́bájà lùkè yá mọ́ tí wọ́n wá béèrè pé sí olùkìlọ́ wá dé kí ló wí tó ní òde ni ó dé àájọ máa jẹ́rìí jẹ́ra wa jẹ́rìí takora wa tọ́bájà lùkè yá mọ́ ṣùgbọ́n tẹ̀ mọ̀ pé tá a fẹ́ ti tàtàkù kó láyé yìí kò tí ẹ jẹ́ padà wá tún ṣe o kò tí ẹ jẹ́ kí n padà wá tún ṣe ojúṣe wa ni pé òdodo ẹjẹ́ á máa bẹ pẹ̀lú òdodo gbogbo ìgbà ní gbogbo àsìkò dídá márùn dídá kíkọ mọ̀nàmọ̀nà nǹkan wọ́n ti òkú ìtàjẹ́ bá wa ká sọ pé á ah, tí o ti kọ yìí tó ti rí báyìí á ah, òun gangan lórí jìnnà gold rárá o rárá tẹ̀fẹ́ àmọ́ ń sọ fún ọlọ́pọ̀lọpọ̀ pé da'watuna la naghtarru bil kathra àwọn yìí gbàtàjẹ́ pẹ̀lú èrò tí ń bèrò tí a pọ̀ ṣáájú kó ti dáa ni wala nazhad 'anil qillah àyè tí ìrí kékeré sá tí èèyàn méjìlá wà ní hálkà

ìṣòro báwọn yàtọ̀ fẹ́ lọ èmi jẹ́ ọkọ ara mi náà ti lọ ìwọ náà ò ní lọ hàn èmi náà lọ. aláàbò nígbà tí sábò jókòó ó retí kò sí èèyàn kankan tó ní sálámù alẹ́ kò sí àwọn ìkọ̀ yìí. ẹ àwọn kan bẹ́ẹ̀ ta wàhálà lórí àgbàntara lẹ́lu bí òjókòó sí báyìí bá tún ṣe ṣe lẹ́yìn náà ní tẹ́lu bí òjókòó ta báyìí ni pé wọ́n tó fẹ́ máa gbọ́ ẹ̀gbọ́n tí ń sọ. tẹ́lẹ̀ bí ọ̀bá gbọ́ yóò ní ẹ̀dá

بدليل من الكتاب والسنة tọrọ àkídà yìí sọ̀rọ̀ pé ẹ lágbájá kan a máa pé náà sọlá fúyà kan sọ pé lágbájá kan lákìdá báyìí ẹ béèrè tó tó nìyẹn ni ẹ bá ẹ bá torí pé fúnra ara wọn wọn hún kankan fúnra ara wọn. torí ọmọ kọ́rọ̀ àkídà ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ gbà láti inú tírà ọlọ́run àti inú sọ́nà àdébùwà muhammadu sallallahu alaihi wa sallam. wọ́kọ̀dé wáfà ní zákó máa akhbara bihi sallallahu alaihi wa sallam. ó sì ṣẹlẹ̀ o ìgbàlódodo ìsọdí òdodo ní tí àdébùwà muhammadu sallallahu alaihi wa sallam sọ. وإنما بنى بعض الناس عقيدتهم ala ghairi kitabi wa sunnah nígbà tí apá kan àwọn èèyàn tó bá ti di pé nígbà tí wọ́n lọ máa kéde àwọn wọ́n máa lórí tí èsì tìrọ ọlọ́run àti sunna ní ibùdó sálàm min ilmi kalam nínú jọ́pẹ̀ ní ilmi kalam ìmọ̀ ọ̀rọ̀ ẹ sọ́ra káàsì fura dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa tẹ̀sí náà ní ọgbẹ́ ilmi kalam ni àwọn ní ilmi kalam ìmọ̀ náà ilmi tawhid àwọn oníròrí ilimul kalam láti ju ayé àdìsọ́lá kéde kéde màkà tó ń pè ní ma tawhid ìmúlùmọ̀ tawhid ní ti ṣe ilimul kalam ọ̀rọ̀ àwùrẹ́rẹ́ káfíń náà lọ́rọ̀ àkídà wa kẹ́là kẹ́là àlẹ́ àkídà ọwọ́ àlójú ayé àdìsọ́ sọ́lọ̀m àtàwùhìd ọwọ́ àlójú ayé àdìsọ́ sọ́lọ̀m àmọ́ ká sọ pé ilimul kalam ni rárá o àwọn mutakallimun ni ẹ̀sìn mọ̀ wọn àwọn aláwùrẹ́rẹ́ ọ̀rọ̀ náà àwọn fàlásífà àwọn tí wọ́n jẹ́ àwọn fìlọ́sọ́fà tó ti gbé onírúurú lásán ni wọ́n lóye tí náà gbóná lóye tó omi tutù lóye tí kìnnìkìnnì kaba yìí lóye tásẹ́kùn tutù kílódé tí ń gbóná kìnnìkìnnì kà kílódé kílódé tí ò tẹ́rì táwọn bá káàkiri ayé nù. torí ẹ má bá wọn sọ yìí pé ẹlẹ́mù tawhid ni ẹlẹ́mù kalam rárá o ẹlẹ́mù kalam mi ṣe ẹlẹ́mù tawhid. wọ̀kọ̀ wáyé ni lè má yàwó má bínú má bínú. wàlídàlíkà nígbà tá a ka àyà kan àyà fa ìmà yá ti yànnà kòmí ní ìhódà ó tẹ̀sẹ̀ kí ìmọ̀ ló ṣe kí ni o ta ni dájúdájú ni ibẹ̀ yẹn pé dájúdájú ìmọ̀ náà wà bá mi wà bá yín látọ̀dọ̀ mi ẹni tí mọ̀nà mi bá wá bá tò tó dúró déédéé bẹ́ẹ̀ lu ẹni bẹ́ẹ̀ kò ní nù kò sì ní sẹ́kìnì ọ̀ kò ní sórí ibú wọ̀lìdáàlì kasó mú bèlbèl kọ́tì nàìjíríà torí ẹ̀ ni wọ́n fi sọ àwọn tí wọ́n dúró ti àkéyìdá yìí dáadáa bẹ́ẹ̀ wọ́n pè wọ́n ní àlùfẹ́rẹ́kọ́tù ànàjíyà ìjọ kan ṣoṣo tí ó là kó níbi gbogbo fìtínà yọ́ là láyé kó ní gbogbo agbami fìtínà tí gáwìn yẹn lọ́nú ẹ̀sìn bákan náà wọ́n tún bẹ dọ́là kó nínú ìyá ọlọ́wọ́n bá ní alìkèyàmọ̀ yàtọ̀ nàbí sallallahu alaihi wasallam shaykhina lahum wípé wọ́n jẹ́ ní tí ọ̀là ni o ṣéyìnà akọbárọ̀ bíi ìrọ̀kìlì ọmọdé ilà sàlásìn wọ́sàbàyìn fi ọ̀kọ́ nígbà tí ó ti fi ọlọ́n sallallahu alaihi wasallam tí ń sàlàyé nípa pínpín àlùkò mọ́ wípé wọ́n pín sí mẹ́tàléní àádọ́rin seventy three. lónìkúlù hafi náà gbogbo mẹ́tàléní àádọ́rin ẹnu lánìí o ìlà wàhídà àyàfẹ́ ọ̀kan ṣoṣo nù rẹ̀. wọ́n lọ́ nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ní sọ́nà nípa ẹyọ kan ṣoṣo tí ọ̀là ni ọ̀là ìyá máa ń gánà aláàmísílẹ̀má àná àléhìn iye ọmọ àṣàbì ó ní náà ẹyọ kan tí ọ̀là náà lè tó ṣe gbé ọba wà lórí sẹ́mi ànẹ́bí wà lónìí àtàn sàábé mi. ìrùwọ̀n ni ọ̀là ẹgbẹ́nu hadithi ni tọ́jú ẹmújúmọ́ àlù ó ní subhanallah níbo mi ò ní alìjàmáà àbí ẹ̀kọ́ ni ó gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n bíi omusulabọ́sì wà fún wa ẹni ọ̀kadì ọ̀la yẹn òun àwọn tó ti fi wọ́n bẹ lórí sẹ́mi ànábì wà lónìí àtàtàbí tẹ̀fọ́lọ́ ní àdìyẹ́wò mà àjùmọ̀tò lẹ́nu òde ìyàwó. èyí tó wà lórí sẹ́mi náà wà lónìí yìí àkéde àtàtàbí mi wà lórí ẹ̀ tí mo fi kọ́ wọn tí mo fi lè wọn tí mo fi tọ́ wọn yìí ẹ bá bẹ́ẹ̀ bí òní sórí ibú. àwọn ní ọlá kò ní gbogbo wàhálà tálẹ́ tó fẹ́ fọ́ sóyà fún ètí wọ̀sí tani ọ̀fọ́ sóyà fún ìyẹn tani sọ́lá ti fọ́ sóyà fún ni ọlọ́ọ̀bẹ̀ má lọ sí sáà fún àkàtọ́ dákan lẹ̀ aláwọn àrùjọ oríṣiríṣi àwọn ni wọ́n gbà wá fún níbi bídíà àwọn kan ni wọ́n gbà wá fún ní à fún bídíà sínú bídíà ni olè mọ́mọ́ wọ́n máa yà àkílù ha ilẹ̀ lẹ́hàn ìlúwọ̀n ẹ̀yìn tọ́rọ òye lẹ́yìn tọ́ba jẹ́ olùmọ̀ ẹwà àwọn ahmadiyya wọ́n sọ fún sheikh alibani rahimahullah dara rahmatan wa ta'ala jọ kàfé àwọn kan wọ́n bẹ islam ní orílẹ̀ london kankan àwọn aláwọ̀ bàbá wa ní àlà aidiman lọ́wọ́ àwọn ta ni wọ́n ti gba islam wọ́n lọ́wọ́ àwọn ahmadiyya al-qadiyaniyya bàbá ni má asilamu báyìí sàkọ̀dìyanu bàbá ni wọn bá asilamu wọn tún di kọ̀dìyanu yóòn àwọn ahmadi wọn náà tún di ahmadi sí ni ẹ̀rí báyìí má asilamu báyìí sàkọ̀dìyanu. àyèfàgbárí bí ọ̀rọ̀ ẹ̀sìn ó béèrè lọ́dọ̀ àwọn tó tí wọ́n jẹ́ ẹni tó tó tiẹ̀ sí ọlọ́run tí wọ́n yé ti atúrọ́tà tí o ti sáré fi pa àfa bí ẹ dákun kó forúkọ ọlọ́wọ́n bá tó dá yín mo fi bẹ̀ yín. ìjọ òní jẹ́ kálámọ̀ rí yọ pa sóko lálùkìyàmà òní mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi o kí ni ìlànà tó yẹ kí mùsùlùmí gidi kọ́ wà lórí ẹ̀. tí ọba mọ̀ yóò ní a ìbéèrè tó béèrè ju mi lọ bọ́ sọ́dọ̀ ọ̀sáàdì lágbájá òṣùmọ̀gbọ́n sálàjì tàbí jẹ́ àjọ lọ kémi náà ò lè ṣe àǹfààní pẹ̀lú ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ òsè yẹn ẹ lágbájá òjò kí n mutí mọ́ lágbájá òjò gbá kan lágbájá ọ̀sà òtọ́ ọba rí tó ti kù púpọ̀ ń bẹ́ẹ̀ owó fi ti ibi tọ́ba tó dòdòdò sí ni kìí ti sí wọn nìkan lọ́kọ̀ọ́kọ́ ni ní àdùn bẹ́ẹ̀ àwọn èèyàn rìn lọ bẹ́ẹ̀ tọ́pọ̀ ṣùgbọ́n gbà wọ́n rí pé ìrìn yìí déèyàn bá rìn lọ ó súnmọ́ kéèyàn máa rárìn wẹ̀yìn wò má béèyàn bá sì fẹ́ máa rí oore àwọn kan máa kọjú yàn pé ilé yìí tún torí má èèyàn sọ̀ra ó tètè wẹ̀yìn ọ padà sídi òdodo wọlọ́ọ̀nì tó bá jẹ́ pé àníyàn rẹ bá sọ òtítọ́ tó sọ òdodo lórí wípé ìmọ̀nà òdodo lọ wá onígbèrè bẹ́ẹ̀ onígbèrè bẹ́ẹ̀ ọlọ́run tètè wọ́n náà báyọ̀ yọ wà fún ọ mo máa ń sọ fún yín lọ́pọ̀lọpọ̀ táyà pé ìgbésí ayé nínú ìrìn ajé yìí ni èèyàn rìn débi kan níbi sunna láti kú láti bẹ̀rẹ̀ kéwòn kí èsì ń bẹnu wa tó ti pé wọn lọ ń dúró sí inú igbó tí ń ṣe wí fáwọn èèyàn lágbájá ńlọ sí inú igbó. wọ́lọ́hì ìdáyà ti dé alihamdulilá tí yàn bá rántí báyìí lóyìn òdun. ìjálàbí ìjálàbí gidi. o tún sọ fẹ́ nìkan tó wá bá mi lọ́sàn-án mo ní alihamdulilá ala ni'mati sunnah ìdẹ̀ra ńlá ni o mo níbi àjọ mẹ́fà ni mo sùn ní òògùn mo kó àwọn kan mo kó wọn kó ọ̀rọ̀ tìrọ̀tìrọ̀tìrọ̀ nígbà mo di ayé tó rẹ̀ gbádùn wọn ti yé mi pé ní ní kankan tẹ́tẹ́ dànù òkè ni wọ́n fún mi tẹ́tẹ́ dànù òkè wọ́n ní wo kẹwàá tó ní bọ́ọ̀kọ́ já tẹ́tẹ́ ẹ̀ wò àábò wò ràfúnra wa á ti tẹ́tẹ́ ẹ̀ wò. nígbà tí ẹ̀ gbọ́ pé ọ̀dà sí gbogbo ẹ̀ nìyí àwọn míì tó tiẹ̀ tí wọ́n á lè wúlò pé inú ti ẹrún yàn ìwọ́n dọmọ láàmú kankan yẹn gbogbo ẹ̀ nínú gbogbo ẹ̀ lèyẹn ti sún gbogbo àwọn kan wọ̀nyẹn. ọdún tí nìjọ àwọn kọ̀mọ́rù àmàlà olóògùn tọ́lọ́hún ọ̀yọ́nú sí ọlọ́run máa jẹ jẹ jẹ kú jẹ gẹ́gẹ́rẹ́rẹ́ jìn wọ́n sọ̀lù sí táwọn arajó ní dagowaati akíta àlàsọ egungun ọ̀hún akíta àlàsọ egungun jala bí ata àlàsọ mùsùlùmí akíta àlàsọ egungun ee akíta sáàdáwó kẹ báyìí táwọn mújó tí yóò kú lùbọ́ gidi ibi dáwọ̀ àtàrò pé dáwọ̀ òdodo ni lóru táwọn jí káàkiri tẹlẹ́gùn tó lóró gbogbo yẹn ọ̀wọ́ náà toloro tó lóró gbogbo yẹn ọ̀wọ́ náà tẹlẹ́gùn tó lóró gbogbo yẹn ọ̀wọ́ nígbà tọ́lọ̀ ní yọ̀yàn yọ̀yàn gbé nkó mẹ́ báyìí àwọn níjọ ìsinẹ́ni báyìí á sì náà fúlà mọ́tì mọ́ sùlà sáà àwọn àgbáwẹ̀ sùlà sáà ìjọ tí ìwé lágbáwẹ̀ kò sáwẹ̀ mọ́ ni. nígbà tọ́lọ̀ sì ní yọ̀yàn ọmọ èèyàn kó mẹ́. Ah, mo kó mẹ́ mọ́ bọ́ sínú sòfíà ó ti sòfíà tọ̀ríkọ̀ tìjàníyà ibrahimiya tọ̀ríkọ̀ tìjàníyà hamawiya oníjàwara mọ́kànlá ṣe títí hamahullah ní bá wọn ṣe oníjàwara mi oníjàwara ìgbéyàwó kiri kamali méjìlá ṣe títí ibrahimiya má bá wọn ṣe mọ́gbà tìjàníyà ibrahimiya nísẹ́yìn mọ́gbà tìjàníyà hamawiya lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ètò lọ́lọ́lá mi nù tọ̀ríkọ̀ nù tọ̀ríkọ̀ yẹn níjọ́ tí ń kú bẹ́ẹ̀ báyìí mùkájàmù ni lálẹ́ yìí orúkọ ṣé ò lápẹ̀tì lè mọ́ ṣéwù mùtọ́fà ṣéwù mùtọ́fà ńlá àti lẹ́nu ṣéwù mùtọ́fà ńlá ṣéwù mùtọ́fà ńlá ṣéwù mùtọ́fà ńlá ṣéwù. nítorí ọlọ́run náà mọ̀ ní ara ìdá ṣéwù mùtọ́fà mo gbọ́ ní tẹ̀m̀pé yìí ní àwọ̀ oúnjẹ náà lọ́hùn-ún àánú ah, ọlọ́run náà ni o àwọn mélòó lọ kàtá náà wẹ̀ nù gbogbo àti ojú yìí èmi àtọ̀rẹ́ mi kan ni mo ti sálẹ̀ ẹni tó jẹ́ bùkádà mùgà kúránì yorùbá ni ọ̀lọ́ wo àyà ẹ̀yọ kan tó kéré yóò tètè rí ha yorùbá yẹn ha kò ní ọ̀lọ́ wo yóò kà máa fi orúkọ àtìjẹnú kún fún wa ní ọmọ ìdíje wà sí. subhanallah bí mo ti kú ní alẹ́jọ́ ọkọ̀ ní alẹ́jọ́ júmọ̀ wọ́n ti wà kọ́ ní ìsìnmọ́ júmọ̀ júmọ̀ yẹn alẹ́ júmọ̀ yẹn mo ti kú mọ́ bọ́sì àti ebè ńgbà yẹn. ìjókòó ta mọ́sálásí wọ́n fi àṣùbà ìdí àwọn ẹni ilá wa ìjọ ìmọ̀ ní pẹ̀tọ̀ ọ̀rẹ́ mi ìsẹ̀yìn ya ẹni ọlọ́yọ̀ òdìlé kí ló ní àbámu sádọ̀ wọn a ah, kò lè yí ọ àwọn mélòó la ka sádẹ́wì ní gbogbo àwọn tá a wà bẹ́ẹ̀ ọ̀nà ọ̀nà ní ah, àti yín náà ní àbá ṣé òun sọ́fà láì wọ́n mà ní ẹgbẹ́ mọ́júmọ́ wọ́n náà sì bá wọn pè ilé ilé díẹ̀ o à ah, mi ò rò pé kí ni ọ̀rọ̀ àbámu sádọ̀ ẹ̀ èkó tiẹ̀ ti sún mi gan ẹ̀fọ́ pọ̀ lẹ́kọ̀ọ́ mo jẹ́ lọ ọ̀tẹ́ ìgbà ó ti dẹ́rù mí nu ẹ sì wóde nígbà tí èso ọjà lábàá wò sí láàrin ara èèyàn bí mo ṣe fún bẹ́ẹ̀ yẹn wọ́n ní ah kéè ẹ ti gbàgbé nígbà tẹ́ ń gbọ́wọ́ fama nákàtà fama nákàtà fẹ̀yìn náà máa yẹ kó so àlànà kó sì yìí. ṣé ah, ẹ̀yin gba kínní ìkọ́sọ́kùn ò máa ẹ̀ńdẹ́ jalè ẹ̀ńdẹ́ jalè báwo ilẹ̀ bá ń bẹ tá a bá gbálẹ̀ jọ àjálù náà ni kò sí kankan èyí ń ṣe kí ní òkú òun ò ṣe mọ́ mo ní nàbà wà lèmi sọ pé mi ò ṣe mọ́ báyìí kò sí àga tó ṣe wà alhamdulillah anú ọlọ́run ni kí wọ́n sọ pé yìí ò tí ì rìn ìgbà láti fẹ́ kó sínú tmc olú ọmọ lọ jẹ́bóde láì dágbére ibi téèyàn lọ ọlọ́mọ sàánú èèyàn jẹ́bóde ti dùn gan ìbẹ́yìn náà máa ìjẹ̀bú òde tọ́ ọ bíi lálẹ́ ìjẹ̀bú òde mọ́ dòdò sí o kódà tẹ́lómi bá mọ̀ kó hòtẹ́ẹ̀lì kan lọ́lọ́ lọ́ọ̀jì tí ó léwu àwọn ọkọ̀ láti fi wọ́n lágbá èèyàn tó gbé èèyàn síta báyìí tó fi kẹ́ bọ́ sí oríta àròsìn ìtọ́kàn ọ̀gbìn tó ń bọ̀ lóru tí yẹn máa wọlé káàkiri ṣú káàkiri gbé à lọ ṣe kíní kan wọn kó ń àtúbọ ní ó di ẹ. ìgbà náà yẹn nágbára lọ ṣùgbọ́n gbà tó yẹ pé kí èsì lànà àgbo yìí gbà wọn gangan sí bí àwọn ni wọ́n jẹ́ sábàbí yẹ́bà ni wọ́n jẹ́ sábàbí nígbà tí ò da ìyẹn ṣe kí ni o ìyẹn yọwọ́ ni ìyẹn padà síbi tọ́lá làbíà wọlọ́ọ̀ni tó bá ti gbọ́ àwọn kan wọ̀nyẹn rí tọ́lá ọba bọ́kùnrin yóò mọ̀ pé wọlọ́ọ̀ni súnà ìrọ̀rùn ni àlàáfíà gidi ni súnà sẹ́lómi tó gbé lójijì máa bọ̀ wá o ẹ láti wá síbàdàn láàárọ̀ la ebi tako anabi sallallahu alaihi wasallam ẹ bá tako anabi ńkọ́ ebi tako náà wàhálà bí. nínú ìlúwa iná àwọn èèyàn máa gbó òkúta látọjà lọ síbi kan wọn ni wọn gbé òkúta láti ọjà Ìlọrin kan mílù lọpàdé. lọ́dọ̀kọ̀ adúpẹ́ fún ọ o adúpẹ́ fún ọ o torí pé orí ńlá ló ti fún wa orí ńlá ni o à ń rọ̀ wá ẹ̀dá fún gbogbo wáyé yóò tá a bá fi ṣẹ̀dá sọ́ra nísìnyí jama tabiliki le sọ pé lápẹrẹ nísìn wọn fẹ́ wà nù lájínẹtì ṣùrọ o tí ìlú ọjáde olóṣù mẹ́rin o tó bẹ́ẹ̀ kọ wà mẹ. wọn máa máa yọ̀ǹda odidi ọmọ fún ọ gangan fúnra ẹ báyìí láàrin ara a ah, yẹ ṣe jáde ọjọ́ mẹ́ta lọlọ o yóò yẹ kó ọmọ wọn o. láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣé islam náà sá nìyẹn sá ṣé sunna ní sọsọlọm nìyẹn ìṣòro tá a ní nìyẹn ṣùgbọ́n tó bá ti sọ́ra Ah, wọ́lọ́ ìyàwó àlàfẹ́ràn yìí jù àwọn àlàfẹ́ràn yìí jù bóyá àmọ́ rí ni ò jẹ́ bá ti wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò ti rí bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ nìkan ní ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ti ẹ̀mú náà gbà yín náà mọ̀ ya akẹ́lọ àwọn òbí rẹ̀ ní pé èdè máa kórìíra òun ṣùgbọ́n máa wọn àwọn òbí kó lọrin tó ń lọ ọmọbìnrin kan tó kú báyìí gbogbo ẹ̀yìn kú tí kò ń lò àwọn ti dàgbà. òdodo ọ̀rọ̀ lọ tí wọ́n sọ ẹni tí ọ̀fẹ́ tí ó gbé lọrin tí ọmọ yóò fi lè máa mójútó àwọn làwọn fẹ́ òun ò sì lè gbé lọrin torí mo ní tí mo fẹ́ sẹ́lù tiwa náà. nígbà tó sì rí báwọn àfa bá kó akí àrajà pé bóyá tí bá fẹ́ ẹni tó tó ti lé yóò rọrùn fún mi kò ní jẹ́ pé bàbá lọ fẹ́ ọmọ ẹ̀yìn odi kan tí ó lágbára tí ìnílé wọ́n bá ń kí àfa àpẹtọ̀ ah, báraka Allahu laka báraka àlékà ọ̀jàmọ́ àdéhùn kò má fi xẹ́ nígbà wọn sábẹ́ ní báraka kìíní wọn fọ́n a ṣé wọ́n lè ṣe kankan lẹ́yìn wa ní ta lórí bẹ́ẹ̀ a kéde ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹyọ kan tí mo rí mo rí kìíní báyìí báyìí lọ́rọ̀ rẹ̀ a ah, nìbàdàn kọ́ àwọn yẹn pọ̀ nìbàdàn àwọn bí ibi bí ẹgbẹ̀rún méjì tí wọ́n bojú kalẹ̀ náà ta ni ọ̀fẹ́ wọn. èmi ọ̀ wá mọ̀ yẹn tẹ́mi fi lọ́sẹ̀lẹ̀ a ah, rárá o nínú kọ́ lọ dúrọ́pù ẹni tí tó mú ti ọ̀dọ́ wa pé ọ yẹra fẹ́gbẹ́ o mú tá a ti lọ sí sọ pé àti mọ́jàmbá láti kò lẹ́sẹ̀ kò sí nǹkan kankan kìí ṣe nǹkan tó fi ẹ̀sìn wọlé mo fẹ́ sọ pé mi lọ́ọ̀rù nígbà ọ̀yá wọn ti gbé ìdájọ́ nígbà tá a bá ní pé òun o òun lè lọ sọ fáwọn ọmọ yẹn fóun ọ̀fẹ́ wọn máa òun lè lọ nílé wọn òun ò sì lè ráyàn lọ bẹ̀. ń láti gbé tí kálukú ọgbà gbogbo tó bá nílọ́wọ́ àfa ẹ̀ pé níta ìbá jọ dàpapọ̀ ń kálukú ẹ̀ sẹ́pẹ́rẹ́tẹ̀ kẹ̀ẹ́fìlẹ̀ gbọdọ̀ bá sọ odidi oṣù oṣù mẹ́rin nítorí kíni wọ́n ní kọ̀ọ̀fọ́ mi ẹgbẹ́. èsì wọn ni wọ́n pé pé mi èsì wọn ni wọ́n pé tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣòro ló ń jẹ́ ẹjá dúró ti ẹ̀sìn ọlọ́run bó ṣe rí ìròrí àwọn kan gbogbo eléyìí ṣé bẹ́ẹ̀sìn ṣe gbé wá lójú ayé àlẹ́sùn sọ́lọ́m nìyẹn wọn láwọn tí ọlọ tí ogun ogun tàbókè tí wọn ò sì búra èké fáànì sọ́lọ́m ànábì ni wọ́n yàn wọ́n lódì wọn ò lo ogun eléyìí lọ́ọ́ fẹ́ yàwó ṣé ìyàwó tó fẹ́ sí ògbófin ẹ̀sìn ọlọ́run ni ṣé ẹ̀fọ́ yàtọ̀ sọ síra wọn wọ́lọ́ bí àwọn nǹkan wọ̀nyí ṣe rí nìyẹn ẹlùmí ọmọ òfin bá kan kan wọ́n kórìíra gbá wọn ẹni tí èèyàn bá ṣe èèyàn ọmọ bó ṣe rí o èèyàn ọmọ bó ṣe rí ẹ jẹ́ kí á tún àkídà àwọn ẹ̀dáfún ẹja tún sí ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì púpọ̀ mo ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ pé nínú ìṣòro táwọn èèyàn ní tí wọ́n fi kó báwọn èèyàn púpọ̀ jù hmm. ọ̀rọ̀ tó àì tó à wọ́n fi dààmú àwọn èèyàn púpọ̀ o torí kò sẹ́ni tí ń sí yírọ̀ owó ẹ̀sìn bẹ́ẹ̀ nínú ẹ̀mí rẹ̀ lẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ ni yóò tọ́ba yapa aláṣẹ ó ti yapa ànábì tí ó wàá fẹ́ yapa aláṣẹ yẹn. bẹ́ẹ̀ ni aláṣẹ wo wọ́n ń sọ aláṣẹ mùsùlùmí ni tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ láti ta gbogbo àlámàrí àwọn mùsùlùmí tẹ̀lé àṣẹ́rìn àjò tí wọ́n ní pé kẹ́nìkan jẹ́ aláṣẹ wa yẹn kẹ́nu wọ́n mọ̀ yapa ni ọwọ́ àfún ẹnìkan láàjẹ yẹn àwọn kan ní ẹ̀bà ní ẹja jẹ àwọn kan ní káàdì ní ẹja mu òní ọ̀wà sọ pé inú mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ sọ ẹ̀wù báyìí ní ẹja fi nítorí bá ti sọ lọ̀rọ̀ lásìkò yìí. tẹ́tí gbàgbé táwọn sọ́nà ránṣẹ́ tó fi darí àwọn èèyàn ni lónítọ̀ táwọn ìbí ni ẹgbọ́rọ̀ sílẹ̀ ní ẹtẹ̀lé tó bá sọ fún yẹn tẹ̀lé o ó sì dé bí wọn ó nítọ̀ ó yẹ lọ wájú sẹ́pẹ́ wá ó yẹ dáná ó yẹ máa kó sínú ẹ̀ á kí pé òun ṣe jẹ́ sí wọn ni aláṣẹ aláṣẹ pàṣẹ ẹ máa kó sínú náà lọ ṣebí torí ká má bàa wọná láti ń filọ́ láti gba muhammadu bọ̀ kí á jẹ́ pé wọ́n tún dáná kalẹ̀ tó tún ní àwọn fóònù náà à àwọn òní kónú eléyìí o èmi lára tẹ àdé kó bẹ̀ nígbà wọn délé wọn ló fa ní fúlàmù bíi báyìí báyìí lọ tẹ kó bẹ̀ à àgbóbi ànẹ́bí tẹ bá ti kó bẹ̀ iná lẹ̀ tẹ́sí ń wọná lọ tààrà náà nù. sẹ́ẹ̀rì pé kì í sọ̀rọ̀ eré kì í sọ̀rọ̀ àwàdà o ẹ tọ́lọ̀ bá protein rich in al-akhlu kuma ní oníṣìṣì yẹn asọ̀rọ̀ ní báyìí àfọ àyẹn fẹ́ béèrè ẹ̀rí níta sọ ni ẹ̀wọ́ lẹ̀rọ olúwa lẹ̀rọ tó padà lọ káàpù àwọn yẹn sínú gbó lọ́nà jẹ̀bú òde ní ìsìn lọ́wọ́ sí mọ́sálásí ìjọ yẹn wàhálà pọ̀ ń bá àwọn tọrọ sojú wọn lè sọ ebi nìyẹn ọlọ́dà fitinà kalẹ̀ báyìí lọ́mọ pé olúwa lẹ̀rọ olúwa lẹ̀rọ bí àwọn ọ̀rọ̀ rẹ̀ bẹ lórí fóònù káàkiri láwọn rẹ̀ káàkiri àfáà ẹgbẹ́ bèèrè béèrè báyìí ó ní ọ̀gbọ́dọ̀ béèrè ọlọ́ba àforíjì bàbá bàbá ń sọ béèrè ọmọ tèmi ní ilé tèmi kọ́kọ́ gbé ní tó tó kọ́ lọ lé rẹ̀ ọyá béèrè ọmọ mi ní láyé kò bàbá ni ìrọ̀dì ó béèrè ọyá lúkú béèrè ló mọ̀ béèrè tó ìrò ti sọ fún béèrè àdáwò ni àbútọ́ yí bá ó ti ti kọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yìí ya bí tó ta kókó síta àgọ́yé làfà yẹn fẹ́ béèrè ẹjú béèrè mọ́ yẹn ìbéèrè mọ́ yẹn jú ọ̀rọ̀ ọlọ́run ní béèrè kò béèrè fà wà lọ́ọ̀dì kò béèrè pẹ̀pẹ̀ tẹ́sínù ẹ dákun ẹjẹ́ atún àfihàn wa tó àdìsọ́kàn yẹn ṣe pàtàkì tán láti mójútó àyè mójútó títí náà bẹ́ẹ̀ o ọ̀wọ́n ti làwọn fi títí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wọ́kọ̀dúwọ́kọ̀ ìsànàbí sọ yìí ó ti ṣẹlẹ̀ dáadáa o ó ti ṣẹlẹ̀. وعندما بنى بعض الناس عقيدتهم على غير الكتاب والسنة nígbà tí apá kan àwọn èèyàn tó di pé wọ́n lọ mọ àkídà wọn lórí tí èsì tírà Ọlọ́run àti súnà àlẹ́yìn sọ́lọ̀m min ilmi al-kalam nínú tó ń pè ní ilmi al-kalam ìmọ̀ ọ̀rọ̀ tó wọ́n ń pè ní tawhid lọ́dọ̀ tí wọn. wa qawaid al-mantiq al-mawruthina an al-falasifati al-yunan an falasifati al-yunan àti ìmọ̀ logic ìmọ̀ ẹ̀wẹ́ ẹgbẹ́ ẹ̀wẹ́ ọgbẹ́ ẹ̀rékèrèké pé gbogbo kúlù alifin bá wọ́kúlù bá jim wọ́kúlù jim yá ìdán kúlù alifu yá. olùkóyè gbogbo alifu òun náà ní bá gbogbo bá òní jim gbogbo jim òní yá tọ́ba níbẹ̀ gbogbo alifu ní yá. ìmọ̀ logic ẹ̀yìn ọmọ ọ̀ wọ́n bẹ̀ ẹ lọ wò ó mọ́ntèké ń bẹ táwọn èèyàn ń kọ́ gbogbo àwọn eléyìí ìmọ̀ mọ́ntèké yẹn wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn fìlọ́sọ́fàsì gíríkì ni kéde ọ̀rọ̀ ìmẹ̀sìn ni láti máa fi gbóná làákẹ́ àwọn èèyàn láti máa fi dàrú làákẹ́ àwọn èèyàn subhanallah yọ wà bí àwọn ibi ọmọ béèrè pé kí ló dé ń bolo lọ́wọ́ gan wa kí ló tó fi dá wọn kí ló tó fi gbá tó ta wò ẹ́ àdúgbò ayé àti kíni o ká ṣe pẹ̀lẹ́ o. ìgbà tí gbogbo eléyìí ṣẹlẹ̀ hasala ni inhiraf wa tafarruqu fil aqida aw fil ti yí pé títí kú níbi àkídà tó lálàáfíà ọ̀sẹ̀lẹ̀ sáwọn èèyàn àwọn èèyàn bá ń ya pa nípọ̀rọ̀ àdìsọ́kàn. yadu Allahi kọ̀ọ̀kan ìdíhìm ọwọ́ ọlọ́ọ̀bẹ ló gbé ọwọ́ wọn wọn ni o. ẹ bá sọ pé ẹ ń sọ ju o. ẹ̀sìn lọ́lọ́ lọ́wọ́ àjẹ́ pé ẹ̀sìn sọpọ́wọ́ rẹ̀ jọ tẹ̀dá oríṣi eléyìí kò yẹ ṣe yẹ́dù wọ́n sá fún kankankan wọ́n ti wá rọ́ọ̀lù ìtọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ. wọ́n láwọn ọ̀fẹ́ àwọn ọ̀fẹ́ ti tẹ̀sí bíi wọn ọ̀fẹ́ fìròyìn ẹ̀dájọ́ ti ẹlẹ́dà wọ́n sì fẹ́ fi tẹ́lẹ́dájọ́ ti ẹ̀dá wọ́n bá bọ́ síbi tí kò tẹ̀sí ròyìn ẹ̀fọ́ lọ. wọ́n bá takòrò ìbá pátá. ẹlòmíì tàhírì ọkàn yìí ròyìn ni tọ́lá sọ pé yuharrifuna al-kalima an ba'di mawadi'i ha wọ́n wá ń yí àwọn gbólóńkò ní apá kan ààyè rẹ̀ ìsáwà wọn mú ìsáwò la wa wọ̀sán ìlúfúlùkà bíi àyúnina wọn ni kí n ṣe àyúnu bẹ́ẹ̀ yẹn bìmáàna bìhìrìnà pẹ̀lú sọ̀wá ni kì í sojú tọ́ yẹ́dù láì fọ́kọ̀ àìdí yìí ọwọ́ náà lókè ọwọ́ wọn wọ́n ní kí n sọwọ́ asára ní ẹgbẹ́ wàhálà ti tẹ̀lé báwọn a ti sọ fún wa pé bí èèyàn bí ìdílé takùn kankan náà rẹ̀ sí wàláyé ẹgbẹgbẹrún ẹ̀rí yóò tako tí ọmọ ọmọdé tí òdìdí rọ́nà lọ. oníkéyédù oníkéyèké ọwọ́ òun agbára ní ọ̀dà ọlọ́ni àwọn yẹ̀wò ti sọ pé yẹ́dù lọ́ọ̀sì màbúrò la. lọ́dọ̀ tí wà wọ́n sọ pé wọ́n tún wọ́n sọ ibi ọlọ́run háwọ́ nípa pẹ́ńpẹ́ lọ́wọ́ ọlọ́run ìtumọ̀ rẹ̀ àtàbí ahun o. tẹ́tù ọba fẹ́ tu ó ní wọ́n ní ọlọ́run agbára ọlọ́run ha ìwó tu ọlọ́run ní bólúlà ti àìní ìhìn ọwọ́ tí wọ́n gan fúnra ara rẹ̀ àti sọ páńpẹ́ síbẹ̀ wọ́n ló ẹ̀yìn òbí máa kọ́ ọ nítorí sọ ìgbìngún bẹ lórí wọn báyìí ẹ̀dá o mọ̀bùsù tọ́ dáa ni yóò fi kù kẹfọ yẹ̀ṣà wọ́n lè zi dáná kẹfì rọ ọlọ́run níbi kò ti pé ọwọ́ òun méjèèjì ọ̀tẹ̀ kalẹ̀ ìnàbòtì fẹ́ kódà yóò sì tún máa tí wọ́n sọ pé agbára rẹ̀ méjèèjì yìí ọwà ń títẹ kalẹ̀ rẹ rẹ̀ mọ̀bùsù tó dáa ní ọwà ń yóò fi yín ní agbára ṣe ìfàyà ṣàbò. sẹ́ni yóò rọ̀ lóba buwaya ọ̀sọ́gbọ́n tí tí èèyàn fẹ́ dá délé ẹja tó ti àkídà tó lálàáfíà tí ò ní ẹja eléyìí mímọ afábí gbólóhùn wò ti bákan náà watafarraqa al-jama'a watasodda'a bina'u al-mujtama'i al-islami tọ́ ọba ti gbé jẹ̀mọ́ ẹ̀yọ́ kata nàbí fi sílẹ̀ ọba ti jẹ̀mọ́ oríṣiríṣi rẹpẹtẹ ọba ti yẹlẹyẹlẹ ọmọlé àwùjọ mùsùlùmí ọba ti tọ́ lanu tó kiri ọ̀lànà tọ́ ya ẹ̀rí báyìí látara kíni látara ìgbà àtisọ́kànbí tọ́ ya ti gbà á látara pé ibi tó wọ́n ti mú tó jẹ́ alìkìtàbù àti sunna àwákọ̀ àmú nítawọn afọ àtàbà ti dè wá ni ètò báyìí lásán ni o báyìí lásán ni o rárá ọ̀rọ̀ àkédè òní bẹ́ẹ̀ lẹ́nu ìfọwọ́ bá ti nǹkan nílẹ̀ fún ọ yóò mú àyà wá ni yóò ti mú hadithi wá àyà tó mú wá àti hadithi ń kó tún ní ojú òbí fi búrẹ́dì kan lómi ọbẹ̀ lọ ìǹtọ́ gbọ́yé yìí ta lọ kọ́kọ́ gbọ́yé tí wà lákọ́kọ́ ẹni tí kọ́kọ́ gbọ́yé pé rárá ọ̀ gbọ́dọ̀ já kọ̀kọ́ àwọn tó ẹjẹ́ àpàdà sínú àwọn tafasiri tọ́jẹ́ tafsiri tọ́jẹ́ máa tafasiri tọ́jẹ́ máa tó rọ̀ ètò ti pé tafsiri qur'ani bil qur'ani ètò wọn fi ọ̀rọ̀ ọlọ́run tó ọ̀rọ̀ ọlọ́run tàbí wọn kọ́ra àdìsọ́lá tu ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ àpàdà síbẹ̀ lágbọ́n táwọn sọ́lá tó wà gbọ́n ṣe tu tóní rárá òní ìdíkẹ́ tiẹ̀ padà èmi ní fífi lálẹ́ qur'ani bíbà àfíìsì lálẹ́ ó ti mọ̀ fáwọn ẹ̀kọ́ àná wọn nìyẹn onídìbò tẹ pé kí á gba tẹsíìrì ìdílé la ajá lọ bọ sọ́dọ̀ àwọn tó ti gbé wọn jẹ báwọn dé ìkankan ẹgbẹ́ kankan pẹpẹ lórí ìlànà wọn ṣe tẹsíìrì wọn lé lórí kágbọn tí ó wù. onídìílé àwọn gbogbo wa àwọn gbogbo wa ẹ jẹ́ ká jọ dúró lórí ìlànà tó tó yẹ kóró ká wà lórí àkéjà àwọn ẹni rí síwájú òun èyí tí wọ́n gbà ní tààràtà látọ̀dọ̀ àlẹgbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìbẹ lórí rẹ wa. ibẹ̀ ni dáadáa wa ìpìlẹ̀ ẹ̀sìn wa ọ̀nà ti àkéda a rí pé kíra àkéda kan la parí fi mú omi torí àlùmọ̀ tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ká sọ̀rọ̀ àkéda kan kékeré ṣùgbọ́n peter wa fìtínà tá a rí káàkiri láwùjọ wa yẹn àìgbàgbọ́ yà àkéda ni o tó jẹ́ pé àbùkátà rẹ̀ nínú tá a gbọ́dọ̀ máa rẹ̀ dáadáa ni a Allah mú jáde láàárín ẹni tí ń ṣe ẹni tó ṣe pé yọ padà wá ṣe kí ni o tírò ìtẹ náà padà padà sínú ìlànà ẹni rí tó ṣe pé làákà ìtẹ náà ṣe ni o yóò dò tọkàn rẹ yóò dò lórí ìlànà àwọn tó ti kàn jẹ ọsẹlẹ fún wa láàfin ní yé máa wí láti máa sọ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò èyí táwọn yìí a ti ṣì gbogbo àwọn orúkọ kọ̀ọ̀kan tá a dá yẹn a ti ṣì àwọn àlàyé fún wa ní ká fi mọ̀ àwọn wíwọ́ ń bẹ ń bẹ àwọn nǹkan wọ̀nyí ibi tí ò ti wọ́ ni ẹja dúró ìbẹ̀lẹ̀ ìlànà ahlus sunna wal jamaa tí wọn ò lúmọ̀ kankan wọn ò lúmọ̀ ẹni kankan tí wọn ò lúmọ̀ àfa kankan ẹni ẹja dúró lórí òun ni àǹfààní bẹ fún wa ìbẹ̀rù orí wa wà kí ìfẹ́ sí ní gbólóhùn ó ti sọ̀kan àbí Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí ní gbèrègbèrè káàkiri nínú wa nínú àkéédà nínú ìjọsìn nínú ìwà àti ìbálòpọ̀ tí ò gún régé ọlọ́dàkùn dá wa padà sínú ìlànà dáadáa o gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́dàkùn fẹsẹ̀ wa rẹ̀ lórí òdodo ọlọ́ndàkùn má jẹ́ kí iṣẹ́ ìtọ́lù má jẹ́ gbé wa wọ lásọ má jẹ́ kí fẹ́ ló dákun má jẹ́ ọ̀tàrí wa kó lórí ìlànà rere hàdà wa sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam taslima kathira. one two three ayọ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀ ìgbà nípa yọ̀wùn ìbéèrè oníbéèrè ni pé ọ̀rọ̀ àlùkìyàmà pẹ̀lú àwọn súwárù ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó lágbára ni àwọn àhàdísù náà tún sọ fún wa pé ọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ oníbéèrè wa béèrè pé ìjà àwọn kankan bẹ tẹ́ẹ̀dá ó sì yóò lọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ olófin fúyẹ́ gbogbo wàhálà ti bẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ ìlú ẹ̀rọ iná là ń sọ yìí ọlọ mójútó àkìdá rẹ dáadáa ni ó sì mójútó rẹ ìrántí ọlọ́wọ́n ọba ìrìnkẹ́ lọ́pọ̀ òfin ọlọ́wọ́n ọba mọ́dáadáa ti fẹ́ ntọ́lọ́ fi ọmọ àti fi sí. nígbà táwọn ti ń ó ṣe rí pàápàá jùlọ nígbà tí ń náà fáwọn ó ní ẹ̀sọ́ gbọ́dọ̀ hasbunallahu wa ni'mal wakeel tọ́lá àti àmà lé ṣùgbọ́n ìtọ́jà kò tán ni pé ẹjẹ́ adó níbi tọ́lọ̀ ní adó sí kájínà ìtọ́lọ̀ ní ajínà sí téèyàn bá ti wà báwọn gbèsè ayé ti lọ gbọ́dọ̀ ta sọ pé kájú omi tọ́lọ̀ ní adó sí kájínà sí tọ́lọ̀ ní ajínà sí yẹn ó ti kó tà níbi sínú torí gbọ́dọ̀ ta ni àtẹ̀ lánàá ibi nínú gbọ́dọ̀ nínú tọ́lọ̀ fẹ́ náà á fi ní tọ́lọ̀ fẹ́ ká fi tí ọ̀dà ọlọ́run ti sọ fún wa tó yẹ pé àjọṣọlá ló ṣe kí ni yóò ti sọ fún wa èyí tó jẹ́ gbogbo lọ́pọ̀lọpọ̀ kíkọ́ ńlá o kó ìwọ ti jẹ́ wàhálà ìpàdé kékeré ti jẹ ní ọjọ́ ìgbéǹde tó ọlọ́run bá kó sọ̀rọ̀ fún wa náà. nọ́mbà tó abúlé náà. wọ́n lóbìnrin bíi. lọ́lọ́ sí màkà ọwọ́ àlọ́ ṣe yín wọ́n léyìn tó ṣe kò wọ́n lọ ṣe fún ọkọ rẹ̀ báṣọ lè mọ̀ ọkọ rẹ̀ ló ṣe fún ajẹ́pẹ́bí téyì ò ní rí bọ́yá tí bá ń sọ̀rọ̀ tàbí kankan fẹ́ pé ọgbọ̀ ọkọ rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé tọ́ bá jẹ́ pé ó bá ẹ̀sìn yẹn kò ní yín tọ́ bí bá ẹ̀sìn o. oníkan yìí torí pé nínú àwọn nǹkan táwọn èèyàn fi máa fi ọ̀rọ̀ hajj péré lọ́wọ́ wọ́n sì tún lè jẹ́ fìtínà fẹ́ lómi iná obìnrin mi ìbárí wọn kìkì ni ọmọ pé kìnnì kan á alágbájá gan á alágbájá nígbà tó ti mọ́kàdé wo gbogbo sọ̀wọ́ àṣekù rẹ̀ èyí ẹ̀rin rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ẹ̀ ló fi ló sí ṣé mi yẹ̀rin sáà gbogbo kọ̀ọ̀kan lẹ́nu ló ọjà ìlọba mi béèrè yìí ti di àbọ̀wá àṣekù wa mẹ́rin ni àbọ̀wá àṣekù ìyẹn ẹ̀rin ọwọ́ àlọ́ fi síbẹ̀ kí wa pé tí ọba wa kú ní o tí ò ní jẹ́ pé fìtìnà fó kù tí ò ní jẹ́ fìtìnà fó ta torí ẹ wo àwọn permanent tó ń ṣe yẹn àwọn èèyàn ń rún mára ni o o. ọ̀rọ̀ òtí yé báyìí nìyí lórí délé yà ní kó àní kó nira kankan bá máa a kàn máa ran kan lọ́dọ̀ ọlọ́run pé tó lọ́gbàjá ní ọ̀dà àdá ni bí òsì yìí bá kankan jẹ́ ọlọ́run ọba ìrètí alọ́lọ́ rẹ̀ ṣe kílẹ̀ o ìyọ̀rọ̀ rẹ̀ kò sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ìṣesí wọ̀nyẹn ìṣesí yẹn gbọ́dọ̀ jìnnà sí i. bẹ̀ẹ̀gbẹ́ sábàkà náà èdè mi náà dé sórí ní ti sábàkà ní nẹ́ẹ̀tì ni wọ́n pè sábàkà ní èdè lárúbáwá íńtánẹ́ẹ̀tì nínú èdè lárúbáwá àṣàbàkà tó lè àgàbò ìyà àwọn aláǹtakùn tẹmọ pé lóko íńtánẹ́ẹ̀tì náà nìyẹn àwọn aláǹtakùn òun náà ni wọ́n ti kí ni o òun náà ni wọ́n pè àṣàbákà tó à ń kẹ̀bù ìyà ṣàbákà lọ́dọ̀ lágbáwá ni nẹ́ẹ̀ kò ní ṣe pẹ̀lú ṣe hajj bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò kò ní ṣe pẹ̀lú ẹ̀ àwọn Indonesia àtàwọn ẹ̀kọ́ kan wọ́n ń hún láti fi fi ṣe wájú ẹ̀ ṣe nǹkan ti àga rẹ̀ wọ́n ti ṣí àrẹ̀ tá a tó bẹ́ẹ̀ náà làwọn ti wò bí ẹja bíi tínríntírín tàbí hun fìlà wọn kàn sí ẹgbẹ́ ọkàn rà lásán bọ́bá jẹ pé ah, yẹn wà fọ́ náà èèyàn lè wà fi wà fọ́ bọ́bá jẹ pé yẹn fi ro omi ráìsì náà èèyàn lè fi ro omi ráìsì tó ní sọ pé a ah, bó ṣe wà ojúlówó ṣe hajj ni tòlẹ́ ló mi sọ pé wo tó ọba ti gòkè àràfà tó ọsọ kalẹ̀ báyìí ó ṣe sórí ni máa ń jẹ́ ń gbádìí ànábì mi délé jẹ́ ń gbádìí ànábì mi dé. ha ètè bẹ́ẹ̀ o ànábì ò gbé adé kan wá láti ìlú kan lọ sí ìlú kan èdè gbogbo àwọn nǹkan tó bá rí bẹ́ẹ̀ bí a sọ̀ra wọ́n náà sọ fún wa pé lọ́pọ̀lọpọ̀ tá a bá rí bí yẹ sí mọ́ pé bẹ́ẹ̀ yọ yẹ nítorí pé kò sọ pé olùkírun lágbájá lágbájá lágbájá tí gbogbo àwọn ilé ìjọsìn bẹ́ẹ̀ hajj ti o ilé ṣùgbọ́n tó ti gbalẹ̀ láwùjọ wa àtẹni tó gbèrò fún òpè bẹ́ẹ̀ àtẹni tí ò gbèrò rẹ̀ wọn ò pè kódà wọn takú tí wọn kọ́ takú ti pé alọ́dà wọn ló nà déyìn ò ní rọ́gbọ́dá ìgbẹ́ ẹ̀ tí wọ́n mọ̀ lẹ́lómi ọ̀pẹ tí lórúkọ yín bá ń kọ́ pé aláàjì aláàjì mùsádọ̀ ayaba ń kọ́ kọ́ àwọn akọ ọ̀fẹ́ta ọ̀gbọ́n tí mo wí aláàjì lọ́kọ̀ síwájú ẹ̀ aláàjì mùsádọ̀ ah, ah. gbogbo àwọn kan wọ̀nyẹn ọ̀dà kọ́lọ́n ọba kó ṣe kí ni o kó ṣe àánú fún wa á ní ìwúlẹ̀ dààmú òkú mọ́ torí kọ́ndíṣàn tí ó pa tá a mọ tá a bí ó ti bá lára wa bóyá kọkàtà rẹ̀ ojú ẹ̀ kan dé lójijì bó ti dé ọjọ́ ìkútọ́ tara bóyá ó bímọ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn àtúntẹ̀tẹ̀ pé a fẹ́ máa lọ yọ kìíní kan à kódà lẹ́ Yorùbá ìwọ̀n fura sí yan o ẹ̀rọ pọ̀ rẹ̀ ń gan ọ̀rọ̀ àwọn àfáà yóò yé wa o tí ẹni bó ṣe kú báyìí èyí ẹ̀ ló ní wọ́n bóun yọ èyí ẹ̀ ló ní wọ́n bóun yọ ọlọ́run ló túmọ̀ tí ó fẹ́ yí dé yóò dorúkọ mi o kéèyàn sọ́ra o kéèyàn ṣe pẹ̀lẹ́ ní yorùbá level yóò di orúkọ ńlá àwọn olóòní pọ́pọ́ yóò yóò kú ta ló ní omi yóò kú wá nǹkan báyìí báyìí à nǹkan báyìí kí ni ọ̀fẹ́ yìí máa lọ́wọ́ àbí eyín ẹ̀ lọ́fẹ́ lò àwọn ẹlẹ́bí ọ̀bà wulẹ̀ sọ pé ọmọ sí bó ti ṣe kí ni o kò ṣe kú. afẹ̀rù ẹ̀ á fi ẹlẹ́rù rẹ pẹ̀lú ẹrù rẹ àti mọ̀tọ́ra àwọn olójì fún ọmọ ìgbà rẹ nàbà kéde tọ́jà parí. náà mo sọ mo ti sọ síwájú pé kò sí nta tó tá a bá ti sọ títí bí ọba ti dé tó dé báyìí nìsín tọ àníyàn kú tí ó ti fi lè dé ọ̀dájọ́ tó dé báyìí nìsín torí pé àníyàn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run tó fi dájọ́ ọlọ́run dára rẹ̀ nàmbà tírì ká tó máa lọ tó ti tán nàwọ́yà. naam naam ó ti kàdé kú ọ̀sà kàdé nìkan tó ti parí àdéhìí parí ẹ̀ wọ́n ní ìmáàmù ka suratul fatiha yálà jẹ́ẹ́jẹ́ ni tàbí jẹ́ ń kà sókè kákọ́kọ́ ló pé ń kà sókè tọ́ ọwọ́ aka ihdina siratal mustaqim ìmáàmù so wọ́n ní ìmáàmù wa kó bẹ̀ wọ́n ní kò láti sí ṣé ẹni tó wọ bẹ̀ òun bẹ̀rẹ̀ fatiha rẹ̀ ní lódìdí ni pé òun òkú kéńkẹ́ tẹ́lẹ̀ tó tàbí bẹ́ẹ̀ kọ́ ibi tí ìmáàmù bá dé ní ó ṣe kí ni o ni ó ti gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí náà tẹ̀mọ̀ kánà tó sọ́lá ó ní la'allakum taqra'una khalfa imamikum sẹ́yìn sí máa ń kàǹkà bí mo ń gbọ́ mo ń gbọ́ mo ń fura ma bí bẹ́ẹ̀ ń kàǹkà kan lẹ́yìn máàmù wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní láti ẹ̀fọ́ àwọn ìgbà wa mi ìgbà wa tó jẹ pé ń pa ní dandan fẹ́ tọ́jẹ́ máa mú kọ́wọ́ ọ̀nà báwo ni ó sì rọ̀ lọ́rùn láti rí Suratul Fatiha wallahu ta'ala a'lam èyí tó fẹ́ gbójú ní pébi tí máàmù yẹn ti bá dé nǹkó ṣe kí ni o gbogbo ìkọ́ máa bá lọ bẹ̀. mo rò bóyá báyìí yóò fi ìgbà tó jẹ́ pọ́ mọ tí ìmáàmù dé kó sì jẹ́ pé ní ọ̀bọ̀ olùdíje bẹ sálámà yọba tó káwọn yàn sí rújú mi yóò pọ̀ sí sòrò mi wọ́n jẹ́ ẹni tó ṣe pé ọba máa mú bẹ̀rẹ̀ òkú sì jẹ́ ntọ́ ma báwo la ṣe báwo ni ó ṣe yanjú rẹ̀ tọ́lá ò kẹ́lu mi ò lè sọ̀rọ̀ pé tó nígbà tí ẹ wá lọ ní ìsìn bóun ni a ti wá ṣe ṣáájú ọdẹ yìí ó gbàdúgbò fẹsẹ̀ múlẹ̀ ní ìdí kọ́ tàbí ọ̀pọ̀ wa ti torí mi ti mọ̀ ẹ̀gbọ́n dé sí wọ́n máa fọ́ ti ra báyìí ilé ọmọ fọ́ ti báyìí ilé ọmọ fọ́ ti báyìí ọ̀rọ̀ fún máa tọ́ bá mọ̀ pẹ̀lú tó ti tiwájú tí ọba mọ tó fi ẹ parí fájà yẹn kẹ kí sóra tẹ mọ bá ń so tó wí bẹ́ẹ̀ fún tó fi báyìí nìyí wọn parí ẹ kó sì ké sẹ́gbẹ̀ẹ́ tó ń ké jẹ́jẹ́ ni ibi tí wọn náà kàdé wọn náà ló ṣe kí ni o ló fi máa bá lọ. tí wọn bá ń ké ó papá ó parí sóra tó lè fà síhà ó wá nanulé sóra kan sóra tó nanulé yẹn bẹ̀ ní tó ti dé tó ti kú òkú òtì mọ́ sóra yẹn. ilé òkú tó ti Ọ àsúrà kan tó ọba mọ̀ pé wọlé ṣe o tó lè ké kọ́ já ẹ̀ méjì mẹ́ta Allahu akbar ọwọ àrùkù mo rò pé yọ abáyé bá a ti ṣe tó ọba jẹ́ pé èké sókè wá bọ́ tọ́t pé wọ́n wá mọ gbogbo ẹ̀ lọ́wọ́ ní kólóró a ti máa ń káyà pọ̀ ọlọ́ a sì bùkátà káka súrà tó ní kì ní díẹ̀ ìmáàmù nanulé súrà kan súrà tó nanulé kò tí kàjáyà méjì mẹ́ta lọ wọ́n àtọ́ pé kó ló wọ́n Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad lásùbà ó ti gbàgbé wọ́n Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda so a ti kí ni o ọ wà súrà tí wọn náà bá ha tọ́jà gùn díẹ̀ mo rò pé súrà tó há tó jágun díẹ̀ wọn náà ra ti kíni o ọba bẹ̀rẹ̀ rẹ̀ tó sì báyìí nìsí ọ̀rà ké níbi tó rí bíá ah, ọtọ́ kí wò ti rúgbó bá a ti ti kíni o bá a ti ti lílé ṣùgbọ́n lọ́wọ́ bá kó ọ̀nà gbogbo wa kọ́ ọ̀nà wa lọ́wọ́ ló ti fi jẹ́ báwọn tí wọ́n wà ní ẹ̀yìn mọ́mú afẹ́kọ́ jẹ́ olùnú àwọn àṣà gẹ́gẹ́ bá nàìjíríà sọ̀rọ̀ onídìyẹlẹyẹni minkum ulul nuha wal ahlam àwọn tí ó wà lẹ́yìn ìtara báyìí wọn jẹ àwọn ọlọ́gbọ́n ẹlẹ́kọ̀ọ́ tó yẹ pé àwọn onímọ̀ ni wọn wà lẹ́yìn nítorí pé nǹkan oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ sí ìmáàmù káwọn tí wọn jẹ ẹni tí ń bẹ lẹ́yìn ìmáàmù lè máa ní tí wọn ó ṣe tí àwọn ọba ti jẹ tí wọn jẹ eléyìí aláti kí ni o aláti àbí Allah subhanahu wa ta'ala. kí ọlọ́run bá kó wọlé agbára tó kó rẹ̀ àgbọ́yé tó yẹ kóró kí ọlọ́run bá kó ṣe fíìmù àti ẹ̀kọ́ kan wa gbogbo ibi tá a kù sí nínú àdìsọ́kàn nínú ìjọsìn nínú ìwà ọlọ́run kò sí àtúnṣe wa kó jábà pàdé pẹ̀lú rọ̀ kó jẹ́ pé ọjọ́ tá a pàdé ọlọ́run kò ní ọjà àdùnnà ọjọ́ tá a ń dòbọ̀ wá láyé ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fún wa subhanaka